أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله واشهد ان محمدا عبد ورسوله ونصلي ونسلم على اشرف المرسلين وعلى اله واصحابه اجمعين وبنستعين اهدنا الصراط المستقيم امين اهدنا الصراط المستقيم امين الصراط المستقيم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين tubati abẹ nígbà tí Ramadan náà ifẹ bẹ̀rẹ̀ ibùkúba ní sọmọrùn lórí àwọn nǹkan wọn ni rẹpẹtẹ àkọ́kọ́ kúrọ iṣẹ́ olóore fún wa mbẹ tó járe ṣe ọ̀kan bẹ́ẹ̀ náà ni ìmọ̀ wa sọ̀rọ̀ ọlọ́run ìmọ̀ wa gbọ́ọ̀rọ̀ ọlọ́run hmm. gbẹ́gbẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ fún wa. ìkejì ń bẹ ó ní jíjẹ mímu rọrùn bẹ. ọmọnìyàn máa fi tọ̀dọ̀ rẹ̀ díwọ̀n àtẹlómi yóò jẹ́ kó lè gbọ́ yé pé. osùnmọ́ kó Nwa níwọ̀n tá a Ramadan gbogbo ẹ̀dùn dáadáa ìlú dùn èèyàn òjijì kan kó má àwọn kásì ń bẹ tó yẹ pé bùkátà yẹn. nínú yẹn ìyẹn gbọ́dọ̀ máa gbọ́ bùkátà náà. ẹni tó láyé wọ́n jẹun ó mu wọ́n tọ́jú ara ọmọ yìí àwọn ọmọ yóò lọ ẹ̀kọ́ ilé àwọn ìrúnàwọ yìí ìní ń túmọ̀ béèyàn ṣe wà nú ayé sí nínú ọkụ mẹ́ta èèyàn tí ó wà nú ayé ìpín wo ni ti gangan ni ọ́ wá wòran àwọn tó wáyé àbí àwọn tí àwọn tó wáyé àtàwọn tí tí àwọn tó fi ń dúpẹ́ pé àwọn tí ẹ̀dùn gbọ́dọ̀ ọlọ́run lẹ́ni tí wá wòran láyé bá ní ìbọn tí ẹ̀yìn náà wò má kan ní òtí ẹ̀rí kankan wò àti yóò wòran àti yóò ṣe kankan. wọ́n ti bá bá rẹ̀ lẹ́ni tí wọ́n fẹ́ lọ́n gbọ́ra yín wá kọ́ ọláyà ó sì bí ma. àwọn ọmọ yìí wá rí ẹ̀tọ́ wọn gbà rárá kí wọ́n lọ sí kéwú ilé kéwú gidi láyé o. Hmm ìṣẹ̀lẹ̀ tó jẹ́ kí ẹ sùn ní o. àwọn ilé tí ó kàn wà lábẹ́ ìdúgbò fọlọ́hún olórí ilé ọmọ ọmọ tó ṣe tán tó fẹ́ kẹ́kọ̀ọ́ gidi ni wọ́n retí ń bẹ̀. kì í sọmọ tí ń dàdúgbò ooru tí ó fi sú bàbá súyà fún wa bí tí wọ́n wọ́n lù. wọn ò retí òkú ọmọ. ẹ wọn à lọ fún afa àtòkúta èyí pé ẹ mẹjọ wálé. wọn ṣàkóso àkúnà. àrètí òkú ọmọ wọn. tó bá kú ẹ má nà lọ́la wọn. Hmm kọ́rọ́ nǹkan tí wọ́n pa fúnra wọn ṣùgbọ́n tí wọ́n bá ráyè ẹ̀wọ̀n bá pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n yẹ jàwárí bì kan tí wọ́n rọrùn mọ́ ẹ má jọ wálé ọlọ́run ní kílé kí àwọn ilé kíló kan ó ti kọjá báwọn lábẹ́ òkú fọlọ́ ọmọ yẹn ń kíló ké ọ̀rọ̀ ọlọ́run gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ànábì ìkà àwọn ní tẹ̀mọ́ orílẹ̀-èdè pé pẹ̀lú ògùn ọlọ́run báwọn eléyìí bá tún dàgbà ó tún táyé ṣe ìmọ̀ náwó. nílé kí ó bá máa ná owó kì í pele kí ó téèyàn ká lè gbọ́mọ jù sílẹ̀ ńbẹ̀ ah, ah. yóò ná owó. ayé ni pé ẹni bá ń wá ayé yóò máa fi yóò máa fọ́ yóò dájọ́ náà o. náà sọ náà lè dé nígbà mm. ah, ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ àbọ̀ mo fẹ́ lọ sílé ìwé ibi táwọn òṣèlú ìwé báyà ti ṣeré ń tiwọn. ó lè wá lóṣì ah, ìyẹn wá ní bùkátà yìí ọlọ́run sì ń tó ṣeé ṣe ààwẹ̀ tún wá dé nǹkan wàá pàkan lára ǹjẹ́ ọlọ́run dẹ̀ fẹ́ lómi ìdè eh. ìyìnbọn oúnjẹ ni. Hmm jọ̀sìn ìyàwó àyè ẹni tí wọn ò náà ti béèrè lọ rẹ̀ kó tó kó lé wọn ó ti pè pé kí ni ká ṣe sílẹ̀ ọ̀pọ̀ àgbàrò. ìjọba ọlọ́mọ fa ìgbàdà sá ìdá fún yín. gbogbo àwa tó lọ ń ṣe bẹ́ẹ̀ fún ọlọ́mọ yìí gbà padà sá ìdá mọ́ wa bẹ́ẹ̀. gbogbo tí o ti rí bẹ́ẹ̀ fún pani sànú ẹ̀yin náà wọn agbára ọlọ́run bẹ́ẹ̀ náà ń sáárì hmm. kílẹ̀ jẹ́ ń sáárì kìláàkì hmm, ni. nípa pé àwọn nǹkan àwọn nǹkan àwọn nǹkan bẹ́ẹ̀ ń lé. Eh, àṣìyà nbẹ́nlé wọn iṣu nbẹ́nlé wọn èlùbọ́ nbẹ́nlé wọn sẹ̀mó nbẹ́nlé wọn gàrí nbẹ́nlé wọn ẹ̀wà nbẹ́nlé wọn ráìsì. yóò lè mẹ́lẹ́ àbẹ̀rẹ̀ pé wò fẹ́ jẹ ń bẹ̀ Allahu Akbar ìwò lẹ fẹ́ jẹ àbí èso jẹ tuwo bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tuwo wa àti wà lé ọlọ́run ló ti bẹ́ẹ̀ kò tẹ̀ fojújọ bẹ́ẹ̀ ń àwẹ̀ ni rírọ́ọ̀lù ń bì kan. Ah, ah. ọlọ́run adúgbò fún ọ paripari ẹ̀ ni pé kò tiẹ̀ fi nira kàn wá. a sílọ́sibítù èèyàn sílọ́sibítù fún wa amadugbo dọ̀ ọlọ́run o tí ẹ bá sú lónìí yóò máa di mọ́kàndínlógún. o o o sáré gan o. Hmm. lójú àwa tí ọlọ́run tó jẹ́ ọ sáré ọ sáré. ọ sáré. kọ́lọ́njá sọ̀kàlì láyọ̀. ká sì sọ̀pọ̀ ọdún láyé kódà ní ọlọ́run. gbogbo ìjọba wa kù sẹ́yìn kankan wa kù sẹ́yìn kankan tí ò níbi tó kù sí ọlọ́ba nìyẹn jú ẹ̀. Allahumma àmín. ọlọ́ba níbi kabi tí ó ga ọ̀rọ̀ ara wa ni o ọ̀rọ̀ àwọn aya ni o ọ̀rọ̀ àwọn ọmọ ni o ọ̀rọ̀ àwọn afa ni o ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ni o ọ̀rọ̀ jàmá ni o gbogbo ìjọba wa kù sí ọlọ́ba nìyẹn jú ẹ̀. Allahumma máa rìn kórí ọmọ mi ẹnìkan sì ń wà nínú ayé kí tiẹ̀ má ba ọlọ́mọba ní yanjú gbogbo ẹ̀ sí ọ̀nà rọrùn yá ti padà dúpẹ́ lẹ́ẹ̀mí yá àwọn ibi tó kù sí lẹ́sìn kò ti bá ní yanjú ẹ̀ ọ̀rọ̀ nàìjíríà lápapọ̀ ọlọ́mọba ní gbẹ̀gàbí tí ó dáa gbogbo ẹ̀ ọ̀ ń lọ lókè ń lọ ń sálẹ̀ àwọn àwọn nǹkan méjì ń bára wọn fà báyìí nàìjíríà àwọn nǹkan méjì ń bára wọn fà á ti igun kan bẹ̀ wá ní ìyàwó àwọn agun àkọ́kọ́ àwọn fẹ́ kí nàìjíríà ò dáa àwọn agun kejì ní dídá bí ibò hmm. lẹ́yìn kọ́ dáa fáwọn nìkan bẹ̀ gbogbo yòókù ẹjẹ́ bàjẹ́. Ah àwọn gun àkọ́kọ́ ní àwọn ò ní gbà ìkejì náà làwọn ò gbà àwọn gun àkọ́kọ́ ń wá ní ìdí àdúrà wa pé kọ́lọ̀ ń bá ní ràn wọ́n lọ́wọ́. àmín. kí sì wọn ó borí. àmín. ẹni tí bá ń gbọ́ ròyìn ẹ máa ń gbọ́ ròyìn yọmọ pé bó ṣe pín méjì nìyẹn ẹ máa létí gidi o. tí ìdẹ́gbẹ́ ẹnu ìbọn òṣèlú nìkan lọ́mọ̀ gbọ́ tí ì ṣe pé ẹnu orin òṣèlú nìkan ló hmm. mọ̀ gbọ́ bí mo fi há dájúdájú lórílẹ̀‐èdè yìí àwọn kan ń fẹ́ kó dáa àwọn kan sì takú pé kò ní dáa ẹ̀yà máa ṣàdúrà fún àti afẹ́ kó dáa kó lọ́ọ́ ràn wá lọ́wọ́ torí pé àwa náà ni wọ́n ń jà fún o kò sẹ́nì kankan nù wọn tí ń jà pé kó dáa títí ò ti dáa fáwọn o ó ti dáa fún wọn ó dáa fún wọn tiwọn o àwa ni à ń jà fún o àwa ni wọn ò fẹ́ kí wọ́n pa wá dànù sẹ́ lọ́kọ̀ọ̀kan o àwa ni wọn ò fẹ́ kí kámọ́lé jáde kámọ́lé sí kámọ́lé tọ̀ o bí èsì ń ṣẹlẹ̀ láwọn apá àbí kan ní nàìjíríà o ọlọ́run gbogbo àwọn tó yí bẹ́ẹ̀ bá ní ràn wọ́n o. gbogbo bí wọ́n ti wá ń rí pàtìkè ìfàyín keke ọlọ́ba ni tú wọn sílẹ̀. bọ́lá tóbi ọlọ́run bọ́lá àánú rẹ̀ láhọ̀rọ̀ làkọ́tà tàbí ìlàsìn. ìyíká wa kọ́ lọ èyí tá a kàkú lánàá níparí èyí tá a kàkú lójú ewé three ninety six fún ọjọ́ ní tiwọn tàbí bí bí àbáwá sàyúti. bisimilahi rahman rahim. àbá sàyúti ti sọ̀rọ̀ fili ìkìlélè. wàkọ́lá sàyúti fili ìkìlélè. الآية في معنى حديث كما تكون يولى عليكم ẹ̀yí. bàbá àsùwòtì rahimahullah wọn sọ nínú tíra wọn tí wọ́n pè ní àlèkílè wọn ní ibi ti sọ nínú kùránì yẹn wọn ní àdìsí kan bẹ tó bá yàyí mu àdìsí kan bẹ àbíkàwé pé ìtumọ̀ àdìsí yìí. onítọ́lọ́ ń sọ ìtumọ̀ àdísì yẹn ni alukurani náà ń sọ ìtumọ̀ kurani yẹn náà sì ni àdísì ń sọ anabi ní kàmá takunu ìwọlà aleikum bẹ́ẹ̀ bá ti rí gẹ́lẹ́gẹ́lẹ́ làwọn tá a mọ̀ yẹn tí wọ́n darí yóò ṣe rí tabagbọ́rọ̀ yìí jàmá a rí i pé ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ darí náà àwa tí wọ́n fẹ́ darí àwa náà ní ọ̀rọ̀ àwa la sọ fọlọ́hún irú tí ó yẹ kó máa darí wa. bimana alikẹ́lìmà ni pé a kọ̀kọ́ gbọ́ràn náà àwa náà gbọ́ràn sọlọ́ lẹ́nu náà ṣé gbogbo wa la ti gbọ́ràn. wọ́lá àjẹ haramu sí wọ́lá àjẹ rìbá sí wọ́lá ànkìm lásìkò rẹ̀ ṣé gbogbo wa la ṣe ń tọ́ yẹ gbogbo bí ẹnìkan káwa náà ti ń jẹ́ adarí sáà darí ẹ̀ dáadáa sáà fi dọ́gba darí ẹ̀ kátó retí ẹni tí ó darí àwa náà pẹ̀lú dọ́gba táwa fi dọ́gba darí ibi àti lágbára àfi dọ́gba darí ẹ lọ́pọ̀lọpọ̀ ìdá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá òfin dá ẹ̀kọ́ dọ́gba darí ẹ bẹ̀rẹ̀ lórí lọ́kọ-láyà lórí ọkọ àtayà sídọ́gba kárí mbẹ́ oníyàwó kan àtọ́mẹ́ sàfidọ́gba kátó sọ ìyàwó méjì àtàwọn ọmọ sàfidọ́gba ìjà sídọ́gba ń bẹ̀ yẹn náà níbi ọjà tá ń tà àwọn gba sẹ́ tẹ́kùsẹ̀ iṣẹ́ ọwọ́ sẹ́ wá àwọn àwọn ọjà ẹni tí ń darí ilé ẹ̀kọ́. sóṣè dọ́gba bóyá ilé ẹ̀kọ́ lè kéwú àbí ilé ẹ̀kọ́ skul sáàsì dọ́gba ń bẹ̀ sáàsì dọ́gba pẹ̀lú àwọn tí wọ́n gbà wá síṣẹ́ sáàsì dọ́gba pẹ̀lú àwọn tá a gbà síṣẹ́ ọ̀rẹ́ méjì tẹ́jọ́ dá nǹkan pọ̀ ṣé a ṣe dọ́gba ṣerú ń bá a ṣe sọ́mọ́nì kejì yẹn tí a bá ṣerú ẹ̀ sí wa sínú wa ó dùn nígbàgbé lè kúnlẹ̀ báwọn tá sọ̀rọ̀ ń pa ẹ̀ táwa ń ìdọ́gba lókè ní ẹ̀sọ̀ yìí kàmá takunu ìwà ńlá alaykum bẹ́ẹ̀ bá ṣe rí ni wọ́n ti yẹn ẹni tí ó darí yín ẹ̀jẹ̀ àṣedọ́gba. وقال لفضيل بن عياد إذا رأيت ظالما ينتقم من ظالم فقف وانظر mu'tajiban muta'ajjiban. ẹ̀dúgbọ̀n kan àbáwọ̀ àbùdá ìlú ọmọ ìyá dín ní ìdára àìdàgbọ̀ liman tí wọ́n bá rí alábòsí kan yàǹtẹ́kì mìndọ́ọ̀lì mi tí ń gba tí ń gba ẹ̀san àyà tí ń fi ya àdélébèrè jẹ́ alábòsí ń fi yàyà alábòsí ẹgbẹ́ ìyà burúkú ti fi ń jẹ́ sákè wá do wáńdòrè mùtà àjìbàn kọ wá máa wò níwẹ̀ tí ń ṣe mọ̀ pé a ah, a ah, ti tóbi ọlọ́run ìwọ́jà lábòsí lánàá wọ́n wá dẹ nìkan sí ọ lónìí tójú ju tiẹ̀ lọ wọ́n á fi ìyà àbòsí àná tiẹ̀ jẹ́ ọ́ nígbà tí ẹni tí ń fi ìyà àbòsí jẹ́ ọ́ náà ó tún jẹ́ ìyà tiẹ̀ náà lọ́la. òun náà ọla sọ́wọ́ alábòsí mi jamaa ìdí wọn sọ ni pé ó tó ìmọ̀ ó tó kí a máa di àwọn alábòsí èèyàn látọ̀wọ́ àwọn alábòsí nípa pé kò ní tán yóò tún sún wájú ẹ̀rí abáyé lórílẹ̀ nàìjíríà wọn ni a máa sì máa tò ní ma bá a máa gbogbo ẹ a máa ma ìjọ tí àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n yìí jẹ wọ́n lówó a máa ma jọ yẹn kọ̀mọ̀ tí ìjìnà púpọ̀ twenty five oṣù ní ká oṣù máa retí owó oṣù ẹ̀jẹ̀ apàdà síbẹ̀ bóun ni wọ́n ń ṣiṣẹ́ ń jọ yẹn. bóò ni wọ́n ń se iṣẹ́ ńjọ́ yẹn ńjọ́ tí wọ́n ń fún ọ lówó oṣù tí wọ́n tún yá wọn lówó tí wọ́n yẹ rọkọ̀ tí wọ́n tún yá lówó tí wọ́n yẹ kọ́lé ni òṣìṣẹ́ ìjọba ń ṣe ńjọ́ náà à kì í ṣe pé ńjọ́ náà làwọn òṣìṣẹ́ ìjọba jẹ́ pé òun náà mọ̀ yájọ́ kẹ̀hẹ́ tán wọ́n ń bára wọn sáìn. débi pé níbo òdìgbẹ́ ń bára wọn sáìn kò ṣe dandan kó délé ìjọ mọ́. tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ bá dólé tọ́wọ́ nìkan sáìn fúnjọ́ mẹ́ta àbíjọ́ mẹ́rin àbẹ́sẹ̀ kan pákó tókì náà bá dé yóò tún bò náà sáìn tiẹ̀ náà bẹ́ẹ̀. Allahu akbar. ìjọba ológun darí Nàìjíríà ìjọba ológun wọ́n darí nàìjíríà nínú àmójútó tí wọ́n láwọn fẹ́ ṣe ń tiwọn àwọn a máa lọ rè ká gbogbo òṣìṣẹ́ mọ́fíìsì lójijì a rí nínú àwọn sùkúù ńláńlá tí wọ́n lọ ti géètì pa pé bí wọ́n bá ń bọ̀ wọ́n ta kọ́kọ́ dẹ́gbẹ̀rún lẹ́kùn wọ́n ta ká lẹ́kùn tó wọlé ológun láti pé kí ló kọ ológun gbàgbé lẹ́kùn sílẹ̀ náà nà agbọ́n arínú wọn tá a rí gbọ́ pé wọ́n gbọ́ fẹ́ǹsì wọlé pé ẹ tilẹ̀kùn àwọn ò ní kàlẹ̀kùn tó pé bá a bá kàlẹ̀kùn káwọn tó wọlé ẹ ti package gbogbo everything wọ́n á lọ gún fẹ́ǹsì lẹ́yìn ẹ̀yìn fẹ́ǹsì lẹ́yìn wọ́n dẹ̀ wọlé yìgà lójijì ilẹ̀ ológun ni ẹwù gbaná ẹ wá wọ ẹfẹ nsìn owó oṣù gani oṣù ìdèbẹlẹ owó ilé pẹ̀lú owó mọ́tò ẹsẹ ẹfẹ ẹsẹ ẹsẹ nǹkan bú náà ní nǹkan bú àfikàlà náà nǹkan rí máa tẹ̀lé nǹkan rí ẹjẹ́ àṣàyè rí kátó pariwo ìjọba kíjọba kan ẹ̀yíká náà ó ẹ̀yíká sí ń tọ́ ká sí i tá a bá ṣe lọ́yẹ̀ ká ṣe lẹ́yìn kí wọ́n wá ṣe ìtàbùsí sí wa á lè nu àti fà lọ́lọ́lọ́ bí ọlọ́run ò bá ní mú. lẹ́yìn àwọn aṣáájú lẹ́yìn anabi sọ́sọ́lẹ̀m àwọn sọ̀hábà wọ́n bí ìlọ́wọ́ anabi yìí pé bàtàjì ọ̀bẹ wa da tari balabosi ní nkọ́ kí ni ká ṣe anamí ní ẹ tẹ̀lé ẹ má kó se ntí ọ̀dà ẹ tẹ̀lé ntí ẹ sẹ ní pé bá tẹ̀lé ẹ wá béèrè ẹ̀tọ́ sí yín lọ́dọ̀ Ọlọ́run kó gbẹ̀tọ́ yín lọ fún yín. àtúhùn akọhùn wọn sí alùlọ́hà akọkùn. ẹ̀yin ẹ fún àwọn lẹ́tọ̀ọ́ tiwọn kẹ́yìn wá bí Ọlọ́run kó fẹ́yìn lẹ́tọ̀ọ́ sí ẹ wo ṣe sọ fún wa yẹn pé àwa àwa kò ṣe ń tọ́ yẹ ká ṣe náà ìdí ń jẹ́ ìyàwó pọ̀ báyìí ni pé alábòsí náà lọ́pọ̀lọpọ̀ ọmọ anábì ádámà ní nàìjíríà ìdí ń jẹ́ ìyàwó pọ̀ tó báyìí nìyẹn. bọ́dà mi pé ọlọ́run ò àdúrà mọ́ kálukú kéékéékéé wọ́n yán yán yán yán yán ìdí ń ni pé. aráàlú níbi àjẹrà wọn ẹjẹ́ àpadà sórí òdodo náà. وروى أبو شيخ بن حيان عن منصور بن عبد الأسود قال سألت لأعمش عن قوله تعالى وكذلك نولي بعض الظالمين بعضا ماذا سمعتهم يقولون فيه قال سمعتهم يقولون إذا فسد الناس أمر عليهم شرارهم أي أن الولاية والإمارة تكون لأشرارهم كما قال تعالى نعم أقوى أبو شيخ بن حيان أبو شيخ بن بن حيان lọ́dọ̀ منصور ما أبل Aswadi أني مبيري لو béèrè أحمد nígbà tó lọ́n sọ yìí pé wa kadhalika nuwalli ba'da zalimina ba'dan ọlọ́ni bẹ́ẹ̀ ni bá ti máa fọ alábòsí jẹrí bá ti máa bo alábòsí darí àwọn alábòsí nìyẹn a máa jẹ́ kí alábòsí ó máa darí àwọn alábòsí olóhùn abéèrè pé kílẹ̀ ní gbọ́ táwọn afa sọ ń olóhùn afa olóhùn gbọ́ tí wọ́n sọ wípé ìsáfàfàjà náà sùn táwọn èèyàn bá ti bàjẹ́ ẹ máa gbọ́ o. kùmìrọ̀ aléyìn ṣìrọ̀ òhùn. ọlọ́wọ́ wa ní kí àwọn tájálá burú nù wọn kọ́ máa darí wọn. Allahu akbar. ìtumọ̀ ni pé anali wilaya wal imara ìdarí àti ìtàtẹ takunu lé aṣááyì yìí àwọn tí wọ́n máa bọ́ sí lọ́wọ́ làwọn ẹni ibú ẹsẹ̀ ẹ̀kọ́ ẹ bá sùn sílẹ̀ èbò kẹgbẹ́ ńlọ bẹ̀ kẹ́sì mọ̀ pé ẹni bí lẹ́nìkan ẹ̀ dìbò yín fún ẹni rẹ lẹ́nìkan ó lẹ́ dìbò fún owó ẹni ibi tí ó bọ̀ sí nìyẹn nígbà tẹ́yìn bá jẹ́ níbi. mùsùlùmí náà pé àti sọ̀rọ̀. ni pé káàdì rẹ ni agbára rẹ no àwọn mùsùlùmí gbọ́dọ̀tàkọ̀ àkídà àgbọ̀dọ̀ wa kọ́ ni káàdì wa ìsàgbára wa ọlọ́run ni agbára ti wa kí a kọ́kọ́ gbọ́ràn sí lẹ́nu náà a kọ́ gbọ́ràn tó lọ lẹ́nu náà kò sí pé ká pé àwa ní káàdì lọ́wọ́ àwa ni. kò wọlé ta ni ó ntakọ̀sí ni pé kágbà yìí pé ọlọ́run ni alágbára káwa tẹ̀lé. kájọ́lọ̀ sí lẹ́nu. kájọ́lọ̀ sí lẹ́nu. Mm. bẹ́ẹ̀ ni pé gbogbo nǹkan yányá lọ́lọ́run fi àbáàbò sí ẹ fẹ́ bímọ yọ láya ni ẹ fẹ́ bímọ yọ láya ni ẹni fẹ́ yó yóò tẹ̀pá mọ́ sẹ́ni. nítòótọ́ ìbò jẹ́ sábàbí ìfi àwọn èèyàn rẹ̀ sípò ìní kò fi fààyè lẹ̀ fún mùsùlùmí òdodo kan tọ́mọ ti ń ṣe tọ́mọ gba káàdì ìdìbò. tí a bá sọ pé èèyàn méjì wà àwọn méjèèjì wọ́n ń ba ayé jẹ́ àmẹ́nìkan ìbáyé jẹ́ tiẹ̀ ni pé ó dìbò fẹ́ni bí lámàmà ẹnì kejì òun sọ yí pé òun ò tiẹ̀ rẹ́dí àti dìbò wọn náà méjèèjì ní báyé jẹ́ tí ẹ bá ní sọ́kà lọ gá jù ẹni tí ò ní káàdì dìbò òun lọ gá sẹ́ni tí ó dìbò fẹ́ni bí hmm. èyí wò ó ṣe kankan a máa ń lọ́rọ̀ yìí pé kọ̀tọ́ ọ̀rọ̀ tó sẹ́nu ìyá olè ọmọ ìyẹn ń jalè ọlọ́run ti gba ọ̀rọ̀ lẹ́nu orú ìyá ọmọ bẹ́ẹ̀ kò lọ́rọ̀ lẹ́nu mọ́. wọ́n bàjẹ́ wọ́n bàjẹ́ bàbá ní káàdì àwọn aburú ju àwọn tí ń bàjẹ́ lọ ọ̀nà àtúnṣe wo làwọn sá bí òsínbẹ́ pé tí wọ́n gbé kalẹ̀ ní gẹ́gẹ́ bí òsùn àpéyé ni wọ́n fi máa ṣèjọba lé wa lórí afẹ́ akọ. ìjókòó ni pé kánẹ lọ́wọ́ bíi sábà àwa ò ní ní àgbẹ̀kẹ̀lé pé agbára ni a pè sábà a ń lẹ́nu pé sábà. àgbàdì ni. a ò gbọ́dọ̀ tó ṣe mistake lẹ́ẹ̀kan yìí mọ́ apariwo ń dòní agbé ọ̀rọ̀ bó lọ́dọ̀ ẹni tó ní ilé ẹni tí ọ̀lọ̀rọ̀ lọ́rí ọlọ́ngbà fún wa ojú wa padà wálẹ̀ agbàgbé buhari bá débẹ̀ báyìí gbogbo nǹkan ti yanjú àti buhari ti kọ́ àtọ́lọ́run ló ní ìyẹn lọ́dọ̀ ó sì yára lọ́run fi buhari síbẹ̀ ó ti wá ní ìrírí àti pé a ò tún ní ṣe mistake míì mà kò sí agbára mi kankan lọ́dọ̀ lọ́lọ́ àmẹ́yìn mùsùlùmí ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mùsùlùmí ẹ má jẹ́ aka ara wa torí ọlọ́run o ẹ má jẹ́ ahara wa lé mẹ́mẹ́jẹ́ di o gbọ́dọ̀ ẹ̀bùrú mú wa o ká ní káàdì lọ́wọ́ o. tí a bá lọ pé ó sì wá àká káàdì tọ́wọ́ á léèkì tán tí wọ́n ká káàdì ńlẹ̀ tí wọ́n níbo ti yá ẹni ló wá yọjú kíláàsì aláwọ̀ pé ah, ẹni tó yọjú yá ah, in láì sàbòsí ẹni rẹ ni kíláàsì gbà yẹn àbáńdà kó lè lè ìtàn. bọ́lá ń bá pọmọ ìyá rẹ lẹ́ni tí ó dìbò nǹkan. àmì kọ́sà bàrà mẹ́. abẹ́yẹn ọ̀mà à ń gbọ̀n kankan lórí rédíò pé àwọn èèyàn kan tí wọ́n ti gba káàdì tí wọ́n ti fowó kọ́ lẹ̀ káàdì wọn ń bẹ ńlẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ tí wọ́n lọ bá a. ẹ̀yin ọ̀wá mọ̀ yìí pé káàdì náà ni wọ́n kò láàyè ní ibi ní ìlọ́wọ́ nígbà parí wa alamọ̀jì àrí wàhálà hmm. eh, gbogbo ọ̀nà tí àwọn ìjọba ti ń sán pé èrú ò ní wáyé pé ẹ máa fọwọ́kọ́ lẹ̀ ẹ máa jẹ́ kí wọ́n mọ̀ tọ̀ wọ́n ń gbìyànjú ní kọ́lọ́ọ̀dé kọ́ ká débẹ̀ o má lọ má níbi ọlú rẹ lọ rẹ sọ́dọ̀ ọ̀rẹ́ tí gbà rárá lọ gbà á ẹ má jìyà wo wàhálà pé wọ́n ń dá wàá dúró ẹ̀ẹ́ wọn ò ní fún yẹn bọ̀rọ̀ à ìjà fi múra sí náà nù ǹjẹ́ mọ̀ pé nǹkan náà nǹkan nínú yẹ ẹ̀ takú sí ẹ̀rọ ẹ̀ gbà ní ebi láéláé yẹn pè é láéláé ni wọ́n pè é. láíláí ni káàdì ìdìbò. nǹkan láíláí ni wọn. àwọn ti bà kan sí i tábí ilé gbẹ́yọ kan iná láàmú lò tí ọba ti sọnù ẹ̀yà mi yìí lọ gbà ntí ó lè ká mùsùlùmí lọ gba káàdì ìdìbò máa sọ tó yẹ kó jẹ́ kí orí wa ó yí àti èèyàn ìpínyà méjì ní bẹ nàìjíríà tí àwọn èèyàn mọ̀ pé ń bẹ ń bẹ àmọ́ kan jẹ́ ọ̀tún ìkan jẹ́ abala kejì ìkejì àwa mùsùlùmí bẹ́ẹ̀ lù abẹ́kọ̀ ní ìtòlẹ́kọ̀ gbẹ́yà tí mo wà ń lù sẹ̀fí mùsùlùmí ni lápàdà àwọn kìtẹ̀ náà àwọn náà ń sọ pé àwọn náà ń bẹ láyé àbí wọ́n torí pé wọ́n jẹ́rìí nǹkan tó ka síbi ìwé sẹ̀kọ́ àwọn kẹta ò tiẹ̀ àwọn ọ̀fẹ́ kan máa bẹ́ẹ̀ tí wọ́n yẹn lẹ́bọ̀ ẹ jẹ́ wọ́n sọ fún yín níbi kíntẹ̀ ni wàá mọ káàdì ìdìbò ìjẹ́ mọ̀ ní ọ̀nà sí ìjẹ́ wọ́n jẹ́ sí lọ́rọ̀ fúnra wọn dé níjọ́ ìjọsìn wọ́n ń fi ìjọsìn lẹ̀ pé ẹ lọ́ọ́ fi gba káàdì ní sọ́ọ̀sì kọ̀ọ̀kan wọ́n ń dó lẹ́nu ọ̀nà pé ní tí ọba wọlé sínú ṣọ́ọ̀ṣì yọ tẹ̀dá káàdì rẹ̀. so ti gbà á. so ti gbà á. ó ti gbà á lọ́gbà náà. láìsí báńkì. irige. Ah. ṣé ibi táwọn ti akọ́gbéra nìyẹn ẹja lọ gbà á o kí ni a fẹ́ tó fẹ́ ṣẹlẹ̀ yẹn mò ń bọ̀ lórí ẹ̀ nti an torí ẹ ti báwọn mò ń bọ̀ lórí ẹ̀ inshallah. kama qala ta'ala. ọlọ́run bá sọ pé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا الله أكبر الله أكبر كبير sọ́ọ̀lì tíráyà fifteen ni wọ́n kà fún wa yìí. ọlọ́ni wa ìdá àràdínà anọ́lì. wa ìdá àràdínà anọ́lì tàkọ́rì yàtá. ọlọ́ni tàbá fẹ́ pa ìlú kan rẹ́ orílẹ̀-èdè kan rẹ́ tafẹ́ parẹ́ tafẹ́ tafẹ́ rún wọn ẹ máa gbọ́n tí ọkọ̀ ṣẹlẹ̀. àbáwò náà mo ti rọ̀ sí i ha. á jẹ́ kí àwọn tí wọ́n rọrọ̀ ń bẹ̀ á jẹ́ wọ́n máa darí àwọn olówó wọn àwọn alágbára wọn àwọn láàfin sọ̀gá. fàfàsàkó fi hà. ni wọ́n bá wa kọjá àdàrọ Ọlọ́run wọ́n mú wá ṣe bí ẹni pé àwọn ti di Ọlọ́run ẹ máa gbọ́ sí Nàìjíríà ẹ máa rí àwọn alágbára àwọn alágbára ẹ̀rí dandan wò. àwọn tí wọ́n rò pé àwọn lálágbára táwa sì mọ̀ pé ọlọ́run lálágbára àmọ́ ntí ń bẹ lọ́wọ́ wọn ó kì wọ́n láyà débẹ̀ ìgbé áà nǹkan àbáyọ máa mí yọ máa mí. fàfàtà kú fi hà. wọ́n mọ̀ wá balẹ̀ ẹ̀rọ ǹjẹ́ wọ́n mọ̀ sí ní ọ̀dà. fàhà kọ́ àlẹ́ ìhà lùkọ́ olù. ó lóun ọlọ́run ọba àlékè ọlá yóò wá sẹ lórí wọn. àdàmárìnà tẹ̀lé mi. فدمرناها tẹ̀dìmíra. náà àwa dàmọ́ra wọn pa rẹ tẹ̀dìmíra ibi parẹ́ tààrà ah. wọn sara àyà sixteen ọlọ́run náà parẹ́ wọn á pa wọn rẹ yányányányányá wọn parẹ́ ọmọ wọn àwọn jama àwọn tí wọn bẹ̀rù pé lánàá àwọn Nàìjíríà wọn mọ́ àtòní náà wọn parẹ́ bẹ́ẹ̀ àwọn ká ṣépè ọlọ́run ni à ń ọ̀rọ̀ rẹ̀. bẹ́yìn ti jẹ́ lọ́kàn bẹ́ẹ̀ nìyẹn. ayé anatawuliyata bẹ́yìn bọ́ọ̀lìmíín ìmà bìtà àtò wàtànàtò bímà bẹ́yìn ọ̀hún. ìtumọ̀ ní pé ìmọ̀ bórí àga àjọba ìmọ̀ jẹ́ olórí yóò máa bẹ láàrin àwọn alábòsí nígbà wo nígbà tára àdúrà bá jẹ́ alábòsí ìmọ̀ wa gorí ìjọba yóò mọ̀ wá bẹ láàrin wọn. ìmọ̀ ibi tá a tò. nínú ká máa fi ṣera wọn láàánú ẹ̀rí sí ẹnìkan wà lórí ipò asokoko nbẹ bá tó yóò fọ bẹ̀rẹ̀ síbẹ̀. tọ kéde ti fọmọ njàmá. o ti sànú ẹ ni o. yóò fi ọ̀rẹ́ rẹ̀ síbẹ̀ yóò fi ọmọ ẹgbẹ́ rẹ̀ tí ò ní lè yẹ ìwé rẹ̀ wò yóò fi síbẹ̀. ìwé ọmọ ẹ yọ̀ọ́ takú pé ọmọ ẹgbẹ́ àwọn nìkan ló gbọ́dọ̀ tó wọlé ìwọ́n ti parí sáà rẹ̀ yàrá ló dìbò bẹ́ẹ̀ tí wọ́n bá ìkẹ́kẹ́ náà yàrá tiẹ̀ tàbí dìbò fún ẹ. ìwọ́n kọ́ wà pé dandan wo ko ẹni tí wọ́n dìbò fún rẹ̀ àkílódé ẹjọ́ lẹ pósítà ẹlẹ́ ọkọ yín ẹlẹ́ fọ́tò yín kára àlùmẹ́ tó bá wù yàgbé dandandandan ẹni wọ́n wà ń bẹ̀rẹ̀ àà. ẹ̀kọ́ ń bẹ lẹ́rù mi. bìtà á wàtánásòrò bí máa bẹ́ ìdáhùn. a kì í máa fi ara wọn lọ́wọ́ pé àà má wọ̀rí tí àwọn ti ń bẹ nípò. ó dì bẹ́ẹ̀. ó dì bẹ́ẹ̀. sẹ́fẹ̀ nípò ni wọ́n fi ń débẹ̀ pẹ̀lú kó níbẹ̀ yẹn ẹ má tẹ̀wá bẹ́ẹ̀ nìkan pé ẹ sípò tó màá gbé ọ sípò pẹ̀lú pé mi ní àmọ́ tí wọ́n á rẹ ẹ ti máa wò ó gbàjàmá gbogbo ẹgbẹ́ kan tó bá gbẹ̀rù gbọ̀nrín inú ẹgbẹ́ òṣèlú sẹ́pẹ̀ tí wọ́n yàn láàyò nìyẹn pé dandandandan tí a bá yàn ní kọ́ sákàrà ìdádìbò fún kí ni ṣe fiyan kí ni ṣe lè fiyan kẹ́yìn wọ́n á fọ́ kẹ́yìn náà ni ẹsẹ̀ yàn ẹsẹ̀ yàn yàn lé alórí. ẹni ẹ bá yàn abẹ́ntẹ́ ẹ fẹ́ yàn tọ́wọ́n pé dandan òun lẹ́ yàn pẹ̀lú àsùnwọ́n ti ń bẹ láàrin wọn àti yín kò níwà ní kẹjọ sí lára ní kẹkẹ máa kò níwà kẹjọ máa ẹ sọ pé dóòlè ẹ̀yàn sípò ó ti ní ẹ̀yìn tẹ́ wà lórí ipò. Ah. nígbà tí ẹnìkan bẹ lórí ipò kò wá parí sáà rẹ̀ títàn dé wọ́n wá fẹ́ yan ẹlòmíì nínú ẹgbẹ́ yẹn bí kátúbọ̀dì ó yẹ lómi. ẹgbẹ́ mi náà wọ́n á fẹ́ yàn kalẹ̀. ẹgbẹ́ mi ni àwọn aráàlú wa dìbò fún. àbẹ́ẹ̀ tí máa gbọ́ kí ló wá ń yẹn sẹ́ni tó wà ń tó ń tọ́ ẹ kó ṣe ni wọ́n yẹn gbẹ́mí láàyò secure. Hmm. Ah. kéèyàn rẹ̀ ní alágbára nítorí kí n bẹ lórí ipò yorùbá ní kéèyàn bá kọ kéèyàn bá kọ ká sọ̀rọ̀ rẹ̀ lójú ẹ̀ wọn àdẹ̀ sọ lẹ́yìn ẹ̀ èyí ní èyàn ní kọ àyà kó tó wá kọ ẹ̀yìn ìka ń pọ̀ sùpò kò rọrùn. Ah, wọn ò lè sọ̀rọ̀ lójú ẹ̀. wọ́n sọ lẹ́yìn. wọ́n sọ lẹ́yìn. wọ́n á sọ bàjẹ́ gan àbí. yẹ̀yẹ́ bá kiri káyé tẹ̀ra wa sàgbé ńkọ́ yẹ ní pàpà jùlọ tó tún jẹ́ pé rẹ̀ ẹni tí ó kò ń bẹ̀ ní ẹgbẹ́ pàkalẹ̀ ìbò ní ẹgbẹ́ yẹ sọ̀ọ̀lọ̀ sọ̀ọ̀lọ̀ àwọn òṣùpá ẹni tó kò ń bẹ̀ ṣe yàrá o àmọ́ ẹgbẹ́ làwa ń bá wí lọ́sọ̀kọ́ wa ń bí àwọn òlẹ́gbẹ́ kan pàtó gbogbo ìtura bẹ lẹ́gbẹ́. lẹ́gbẹ́ tiwa kódà jẹ́ pé mùsùlùmí bẹ̀ mùsùlùmí bẹ̀ mùsùlùmí bẹ̀ lọ́kàn wá ọ̀tàn. pẹ̀pẹ́ mùsùlùmí alẹ́ bá sọ̀rọ̀ pé ntí ẹ̀sìn wa kọ́ wa nìyẹn o ìdí nìyẹn a kórìíra ẹlẹ́sìn míì náà ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn míì ọ̀lọ́rọ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan pọ̀ lóbi. bá a sọ kò lè yé àwa lòfin dè wàá fi lòfin dè láti lè kàṣẹ alẹ́ ti pé òfin wa báyìí báyìí báyìí ni o lọ́ba tán. ẹ jẹ́ ká parada ẹ jẹ́ àtún ayé ṣe ayé ń wò wá o ayé ń wò wá o ọlọ́njà gbélé ayé o gbogbo ẹ ti ń bẹ́ ń jọba ọlọ́nkọ́ yín mà sí o wọ́n nínú ọkọ máa fi ṣe àánú lára wọn. wà á ìmà bìtàṣẹ́lù ti bá àdéhìn ní àdàbà àdéhìn. àbíká sì máa jẹ àwọn èèyàn ń pa ìrìn tó sórí. bàtà àmúrìhì ní àlẹ́ yìí. ìmá fi àwọn èèyàn fi aláṣẹ lórí àwọn èèyàn túláàsì òun lòun ti sá láti ẹ̀yìn àyàn oní ọlá òun lòun ṣe ẹgbọ́ iṣẹ́ ìlú iṣẹ́ ìlú ni iṣẹ́ ìlú ni tẹ̀kọ́sẹ̀ ìlú bá ní kólódì wàhálà aláàfin ọ. ọlọ́pàá ti wàhálà tó ní wa àwọn ò láìka àwọn ò fẹ́ ọ. ìfẹ́fẹ́ gba gbogbo ọ. fàbùdà. ẹ ó dìjà. àbí. àfẹ́ fún wàhálà má ti wàhálà tó ní wa. ti wàhálà má parẹ́ irani. fàhámi vọ́ọ̀lìmì ilà sayubla bi adlama minhu. ẹ wá gbọ́ o. kò wá sí alábòsí kan tí ó ṣàbòsí ṣàbòsí àyàfi ká fi alábòsí ojú lọ́dọ̀ wò. máa ń rògbò ẹrù. والظلم عام يشمل الظالمين لأنفسهم والظالمين للناس من الحكام وغيرهم وكل فريق وكل فريق يتولى شبهه في الخلق والعمل في الخلق والعمل عمل على غيره wọ́n ní. ọ̀gbìn يشمل الظالمين أبوسي yọ كاري gbogbo alábòsí أبوسي gbogbo alábòsí ní ọ̀kàrí ẹnìkan ò ní sàbòsí kọ́mọ́gbẹ̀sán àbòsí wàá gba tiẹ̀ náà àfi bá túbá tó túbá tọkàtọkà tọ́bàtà nàṣùhà ńlọ́yàkù ẹ̀rí wọ́ọ̀dọ́ọ̀lì ní ilẹ̀ nìyà ẹ̀rí àwọn alábòsí tí ń darí àwọn èèyàn nú àwọn adájọ́ àtàwọn míì náà ìtọ́fàárẹ̀ yìí. فكل فريق يتولى shibu awo fili kọluki. gbogbo gbogbo ìjọ kọ̀ọ̀kan yóò máa jọ̀gá lórí irú ra rẹ̀ fìlẹ̀kálíkì àwọn fìlẹ̀kólókì irú wà tí bá ń bẹ lára rẹ̀ náà nírú àwọn tó darí. wàlà amal irun ọwọ́ rẹ náà ni àwọn tó darí ni wọ́n ní lọ́wọ́ tí alábòsí bá gbọ́nà ka dé orí àga èèyàn rẹ ilé òní ṣùgbọ́n ń bẹ̀. ní ìsinmi pé a ah, àwọn tí wọ́n jẹ́ ẹni rẹ tí wọ́n máa takò rárá takò nẹ́tọ̀ ni yóò kàn rí pé ń bẹ̀ ni. wọ́n dìbò fún yàn rí tó sì wọlé wọ́n dìbò fún yàn rí tó sì wọlé tí ò ní tí ò níyàn rárá wọ́n sì kú dẹ̀dẹ̀ kí wọ́n kéde ọlọ́run ti mú sọ́dọ̀ abẹ́ ìlọrí. ẹ wá sórí méjì yìí ẹ wá síbi méjì yìí. inú ọkọ yẹ pé ẹni rẹ lòun. àwọn tó fẹ́ darí alábòsí ni wọ́n ọlọ́run kan lẹ̀ rárá wọ́n lẹ́tọ̀ọ́ sílù rẹ̀ wọ́n máa bọ̀ lọ́dọ̀ mi wá máa sí mi. àwọn yẹn pé ẹni di lòun àwọn ẹni tó fẹ́ darí ọ̀rá rẹ̀ máa mi. ẹ̀yin padà náà ẹ̀yin èèyàn kálábòsí wá gbìyànjú àti darí yín káwáwò ọlọ́run yóò máa wá ràn án lọ́wọ́ lórí àwọn míì rẹ̀. وقال ابن عباس رضي الله عنهما أها. إذا رضي الله على قوم ولى أمرهم خيارهم وإذا سخط على قوم ولى أمرهم شرارهم رب abáwọn máa bá lórí ẹ̀ láàánú ìmọ̀. wọ́n ń gbọ́dọ̀ ń bá yẹnu sí àwọn ẹ̀jọ́ kan àwọn èèyàn kan àwọn orílẹ̀-èdè kan ntọ́lá ọyọ̀ tọ́lá ó ṣe fún ọ ni pé ẹni ronú wọn ní ìṣọ̀gá wọn. ẹgbẹ́ nǹkan jàmáà bọ́lá ń bá yẹnu ṣe léde kan àbí ìjọ kan yá mẹ́ni ẹni renú ìjọ yẹn ní ìsọ̀gá bẹ̀. àmọ́ ń kọ́ tọ́lọ̀ ń bá bínú lórí àwọn àjọ kan ẹni bínú wọn ní ìsọ̀gá wọn. sọ́wọ́n gbẹ̀jàmá. So, tí mo lọ wọ́n wà báyìí. irọ́ ẹ má ti gbé lọ kì í yán yàn. àjọ ń pariwo pé nàìjíríà ọ̀dà nàìjíríà ọ̀dà a sì ń fi sọ́dọ̀ pé àwọn olórí ti ń darí wa náà ń ti bẹ́ẹ̀ pẹ̀lú tá a gbọ́ ní ìsìn táwọn ní báyìí. aráàlú ni. وكلكم راعي ونحن رعية وكلكم راعي ونحن رعية وكل يلاقي ربه فيحاسب وكل يلاقي ربه فيحاسب الله أكبر كبير وكلكم راعي ونحن رعية ẹ̀yin la sáájú a èèyàn ẹ̀yin adarí wa gbogbo yín la gbogbo ẹ̀yin ẹ̀jẹ̀ adarí wa ẹ̀yin làárẹ̀ wa ẹ̀yin gọ́fúnà wa ẹ̀yin ma ilé ìgbàsófin àgbà senate ẹ̀yin lẹ́ darí bẹ̀ ìtẹ̀bá tẹ̀ ń ẹ̀yin rẹ̀ ilé ìgbàsófin kékeré ẹ̀yin wa ẹ̀yin gọ́fúnà ẹ̀yin wa. ẹ̀yin lẹ́gbìn asòfin ìpínlẹ̀ ẹ̀yin lẹ́ ń darí wa ẹ̀yin lẹ́ ń lọ pa gbogbo ẹ̀ lẹ́ ń pa mùkúmùkún ibi ẹ bá fẹ́ náà lọ̀rọ̀ lọ. wa kullukum ra'in wa nahnu ra'iyatun. àwọn lẹ́ ń darí àwa lẹ̀ yìí ń darí gbogbo mítìnì ọ̀sán yín mítìnì òru yín orí wa lẹ̀ ń ṣe é lé bí ó ṣe pé ìyẹn yìí ń ṣe ẹ̀ ṣe bí ó ṣe pé àwa. àánú rọ̀ ìyẹ̀tọ́. àmàdé. ọ̀pọ̀lọ́ yòlá kí. rọ́bà òun kò bá yọ̀ ọ́ àbábọ̀ rẹ̀ wọ́n kò lè rẹ̀. ولكن ربه فيحاسب àmì ẹ̀ màá yí pé gbogbo ilé pàdé ọlọ́run o fàyọ̀ ìkọ̀ọ̀kan yìí ni yóò sì jíṣẹ́ èrè àbí nǹkan lọ́jọ́ ọlọ́run ẹ̀ sọ bẹ́ẹ̀ ṣe darí wa ẹ sì lè ẹ sì lè gẹ́sọ́nà lọ lójijì. jẹ́ pé ọ̀tọ̀ ni tí ẹ fẹ́ ṣe ọ̀tọ̀ ni tẹ́ bara yín. ìyẹn a máa gbóúnjẹ kalẹ̀ tí ò ní jẹ́ nínú àwọ̀ yìí ìwé ẹsẹ̀ lẹ́mẹ̀ẹ́ wọ́n gbé sáàrì síwájú ẹnìkan bàbá kan wọ́n gbé sáàrì síwájú ẹ̀ ó sì yẹ lọ́gbọ́mi sí wọ́n wá ẹ̀ ń lọ́gbọ́mi sí wọ́n lẹ̀ wọlé ọtí bá bàbá tó ti kú. ẹ jọ tí bàbá lè máa gbé kìn kán gbé sáàrì síwájú ẹ̀. ọ̀rí ah, ah. náà ti jẹ báwọn. tó lè máa gbé kó máa kẹta èrò kán ní wàá jẹ sáàrì kí tó ti gbá wẹ̀. nígbà tí èso ń jẹ kódà bó ṣe oúnjẹ lásán ẹni tí ń gbin kì kò sí gbóúnjẹ síwájú ẹ̀ à ń bèlè ẹni tẹ́ pé ọkọ̀ ti gba awẹ ni lọ́bọ̀ lójijì yẹn ẹ pàdé ọlọ́run ní túmọ̀ ẹ̀. wà á kó lò yò láti rọ́bà ìwà ìhà sábúrò wà á kó lò yò láti rọ́bà ìwà ìhà sábúrò. ìwádìí bẹ́ẹ̀ àwọn nìwá nìkan kọ́. Hmm, kò sí dandan kéèyàn jẹ́ ààrẹ àbí gọ́fúnọ̀ abúmọ̀lẹ́gbìmọ̀ asòfin kó tó dẹ́ntì ń darí. ẹnì kọ̀ọ̀kan àwa náà bò láti ń darí àwọn rọ̀ọ́yà abẹ́ wa aya wa ọmọ wa ilé iṣẹ́ wa ilé ìwé wa ilé ìké wa. Hmm. àwa tá à ń pàṣẹ ọjà bò la pàṣẹ sí. àwa là ń darí àwọn kan là ń darí gbogbo alájọsí zero wa ẹjẹ àti èrè nítumọ̀ ẹ̀. àwọn rojọ́ fún àwọn adarí à ń bá wọn gbẹ́jọ́ rò wọn ò bẹ̀ wá ń sẹ́ à ń bá wọn rojọ́ yìí pé aráàlú ni ọ̀ràn wọn lọ́wọ́ ni ò jẹ́ kí wọ́n rí i ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ nípò lónìí wọ́n fẹ́ kí ìjọba ó dáa lọ́wọ́ tàwọn náà torí pé wọ́n ń padà bọ̀ wọ́n fẹ́ padà wá wọ́n fẹ́ kí ìjọba ṣe kò ní í wo àwọn náà kí ìjọba dàrú mọ́ wọn lọ́wọ́ àmọ́ wọ́n á ṣe ṣe ṣe ṣe wọ́n rí ṣe ibi tí inú mi ń bàjẹ́ dé ibi tí mi ń bàjẹ́ dé yà afẹ́kí ni yóò dà ó bàjẹ́ ju àwọn tí ń tí ń rìn àgàn lọ. àmọ́ bára ṣe rí kò jẹ́ kí àwọn náà máa ṣe. mo gbọ́ ìròyìn kan jọ kan ó bà mí ní jẹ́ púpọ̀ tí ń kí àwọn ogun ló ń dé tí wọ́n tó múlé kò lù tiwọn lé tiwọn wọ́n lè tó kún wọn síbì kan ìjọba tí wọ́n á ṣètò bí wọ́n ṣe lọ máa já oúnjẹ fún wọn àwọn tí tún oúnjẹ lọ tún darí oúnjẹ gbàgbé míì. jama ẹ̀yin gbélé yìí lọ́dọ̀ aya yín lọ́dọ̀ ọmọ yín nílé iṣẹ́ yín àwọn kan fi lélẹ̀ wọn ò tó dòwò lẹ́yìn. ìmí inú wọn wọ́n pa ya rẹ̀ wọ́n pa ọmọ rẹ̀ wọ́n pa ọkọ rẹ̀ olórí mi gbé sá ẹgbẹ́ abẹ́kẹ́ bíi tó kàn kú sí yẹn wà náà ìlú ìlú ìgbọ́wọ́ tó lè ṣe ni. ẹ̀dẹ̀ ń bẹ nípò kan náà gbẹ́sẹ̀ ilé yín lọ́wọ́ kẹ́yìn lọ ṣe ìbò kan lẹ́ni débẹ̀ wọ́n ń gbé fọlọ́sì wọ́n ń gbé fún kálíkà ẹ̀yin náà ti dé ìkànnì wọn láàyè ẹ̀jẹ̀ wa ronú pé à kò dáa kébí pa wọn ẹni ikú tẹ́pẹ́tì ọ̀rọ̀ tẹ̀ kó ran yín báyìí ń tẹ lọ kó fún wọn kẹ̀kẹ́ wọn lóòdù tirẹ́là míì ló kọ́ ti yín bẹ́ẹ̀mi náà kò fura káyé mi ayé ayé mi ayé ọmọ mi kọ́ mọ́ níbi ti yín. mo sì bẹ́ẹ̀ o. èrò ìjẹta wọn èmi ọmọ pàpàwọ̀ ìráyè ìgbọ́ròyìn lọ títí tí bá ṣe kọ̀ọ̀kan tá a bá rí àyè ìranà àgbẹ̀ abẹ́sẹ̀ lànà ní ìfẹ́ ọ̀ látàrí díò ṣé ńgbà tí mo fẹ́ katíyà mo fẹ́ ṣe bàádà mo fẹ́ kọ́yàn kíú mo fẹ́ ṣe wáàsí mo fẹ́ rẹ́sì àtẹ̀rí díò sílẹ̀ kí a gbé ìbáraẹni pé ní ọ̀fẹ́ ṣe àsìkò lè ti tó mo sì jókòó mo fi díẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ máa jẹun jẹ́ máa fetí kọ́ rọ́ọ̀tì ẹ máa parọ́ yín tó ẹ máa parọ́ yín tó. ilé ìbàdàn mẹ́rin ni pé ẹ̀yin tẹ́lá ń gbọ́dọ̀ ìròyìn déédéé ẹni tí ó ṣe ń tó ṣe tá a sọ̀hún èmi ò tí ì gbọ́ pé wọ́n ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀ tí àti ìrìbọ abẹ́yìn ti gbọ́. tí wọ́n sì máa fún ṣe bẹ́ẹ̀. ẹ̀ tí ó tó tó oúnjẹ papò mí lọ yẹn lẹ́yìn tá a gbọ́ pé wọ́n ní okúnjẹ àti ìwọ́ iye ẹ̀wọ̀n tí wọ́n dá fún ah àmọ́ ìjà ń gbọ́ròyìn déédé èyí lè fi gbọ́. ọbẹ̀ náà nìyẹn. ọ̀sán lọ́dọ̀ ọmọ ènìyàn ni. bí ìjọba máa ṣẹlẹ̀ bójú onípa tó ti bá ṣe yí pé ọkàn wọn ọkàn àwọn aláṣẹ tó gbó wọn bí ká lọ́nà míì nǹkan ẹ tọkọtẹlẹ náà lẹ gbọmọ síbẹ̀. a ti gbọ́ lórí ìròyìn láì máa yé ìgbà pé iye òkú tí ń bẹ lè jọsìn míì ní iye èèyàn tí wọ́n rì mọ́ bẹ̀. kí ló wá tẹ kí ló tẹ kí ló tẹ yẹn yọ. kódà wọn lórí Facebook àbáyé gbé. kí ló wá tẹlẹ kí ló wá tẹlẹ. ṣé náà nù náà sì la ń pé kò sí ìdá tó. bàbá fi inú rọ̀mùdánà yìí pariwo wọn tá a bá lè pa kí ọlọ́run ti gbọ́ gbé wa bẹ́ẹ̀nìkan ò tiẹ̀ gbọ́ ọlọ́run máa ń gbọ́ gbé wa ọlọ́run lè fi sàánú ti wa kó tu wa sílẹ̀. ilẹ̀ bàjẹ́ kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n kàn máa parọ́ parọ́ fún yín. olùkọ́ wa ká kọ́ ló máa ní kẹ́ wọn. wọ́n ń pè wọ́n ní amanitula ọmọ Pakistan ni wọ́n sàrú wa fi wọn ṣe sí madu arọbí nàìjírí pé kí wọn fi olùkọ́ mbẹ ẹbẹ wa jẹ alùsí náà pọnyá pọnyá inú gbọ wọn tí ẹ bá gbé ọmọ sábẹ́ rẹ̀ èyí ni ọmọ níta inú gbọ wọn ó bò wọn dé ìsàlẹ̀ ẹkùn báyìí ọlọ́run fún wọn ní ìmọ̀ yìí gan wọn bá bàbá wa nìkan sọ̀rọ̀ njọ́ kan bàbá nìkan ní ìròyìn nàìjíríà àwọn gbọ́ nǹkan báyìí bẹ́ẹ̀ bàbá ní irọ́ ni ẹ máa pa onírọ́ ni onírọ́ ni gbogbo wọn bàbá nìkan wá bèrè pé ṣé ilẹ̀ lábáwá ń kọ́ ọlọ́tàwọn náà gbogbo oníròyìn onírọ́ ni wọ́n ìjọba ni wọ́n sọ wọ́n máa ń sọ ọba yé ẹ̀rí ní ẹ̀rí ní ìsìn ẹ̀rọ ń gbọ́lé iṣẹ́ ròyìn ẹ̀kí mọ̀mọ́ pé à ah, ilé bìlọ́ǹgì sẹ́gbẹ́ ilé yìí ilé bìlọ́ǹgì sẹ́gbẹ́ ilé yìí àlẹ́ ẹ̀rù ẹgbẹ́ kan ni wọ́n máa ń rangun mọ́ ẹtún ọgbẹ́ wo domain ẹtún ní gbẹ́bù yẹn bẹ́ẹ̀ wọ́n ti pè mọ́wọ́ lọ àwa ni kọ́lọ̀ ń gbà kalẹ̀ ìjẹ́ máa fi agbọ́ là ń gbọ́ náà ni agbọ́ là ń gbọ́ ṣùgbọ́n lọ́hún yóò gbà wá. àwa níyà níbò ká máa ṣàdúrà fún wọn torí àwọn aṣáájú sọ bẹ́ẹ̀ pé ká máa ṣàdúrà fún wọn kọlọ̀ ń tún wọn sọ́nà tọ́lágbára ń bẹ ní ọwọ́ wọn kọlọ̀ ń tún wọn sọ́nà kọ́mọ̀jì wọn ṣe agbára yìí lò kúrú ara tiwọn náà wọ́n sá kó ń bẹ̀ bàbá yá èyí ò bá wọn. èyí ká lọ sínú kíké àyà tuntun. التهديد بعذاب الاستئصال والإنذار بعذاب القيامة. نعم التهديد بعذاب الاتصال والإنذار بعذاب القيامة تو آه، أقول لي يا يا تفكك إني التهديد بعذاب الاستيصال إكنيلو إفانيتي إكلوفوني pẹ̀lú ìyà kan tí máa kóyàn tán lẹ̀ ìyàlákòtán tó ń ti rọrùn tọmọtọmọ àti oh. ìkìlọ̀ pẹ̀lú ìyà ajá ìkìámọ̀ ìní bẹ́lá bẹ́ ayàtàfẹ́ kàì ọlọ́run ní ìwọ̀n máa rún àwọn èèyàn tó wọ́n rún wọn tẹ̀yìntẹ̀yìn wọ́n sì máa ti bẹ́ẹ̀ ọlọ́run jọ ọ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وربك الغني ذو الرحمة إن يشاء يذهبكم إن يشاء يذهبكم ويستخلف من بعدكم من يشاء كما أنشاكم من ذرية قوم آخرين tọ̀. a'udhu من minash الرجيم بسم الله rahmanir rahim. وربك الغني ذو رحمته يسعى يذهبكم ويستخلف من بعدكم من يشاء كما أنشأكم من ذرية قوم آخرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وربك الغني ذو الرحمة إن يشأ يذهبكم ويستخلف من بعدكم ما يشاء كما أنشأكم من ذرية قوم آخرين tó balẹ̀jọ́lá pẹ̀lú tí ń bá bọ̀ tí ń bá bọ̀ tá ti ń kà á bọ̀ yẹn wa wa wa wa jẹ́wu agbára rẹ̀ ń bí ó fi agbára rẹ̀ hàn síta yìí pé ẹni abáwí fún gbogbo ẹni abáwí fún gbogbo atagbọ́mọgbà kí ló náà wù bẹ́ẹ̀ wà nábì sọ fún wọn. rabbikal ganiyyu dhur rahma. ọlọ́run ní ọlọ́run ìwọ ànábì ganiyyu lóyún òun níjẹ́ níbọ̀dì ó gbà kò gbà ní níbi yìí kò sí ní mo fẹ́ fi kẹ́ ẹ tẹ̀lé àtẹ̀ mi ní ọjọ́ yìí ṣe kò sí kankan fún mi kò lé ọ láàmì kún kẹ́ẹ̀sì kọ̀ kò dín kankan kún ọ láàmì.

àbíntí ń sọ yẹn tá a bá ṣe tiẹ̀ a ní kẹ̀kẹ́ tá a ṣe fún rárá o. bólú ìṣèkà máa mórí wá wálẹ̀ ìní tí màmá fún wa ilé yìí tí ò ní ṣe fún wa ọmọ nǹkan fẹ́ gé nìyí o sábàdì òfin tán yóò kó bó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣẹ làṣẹ jẹ̀mọ́ la ń pariwo wípé àwa náà ká ẹ̀tọ́ wa nà ẹ lọ gba káàdì ìdìbò orílẹ̀kù mùsùlùmí tó kò ní káàdì ìdìbò tó lẹ̀ tó bò dì orílẹ̀kù wa o pé náà lẹ̀ nílẹ̀ nílẹ̀ ní ká lọ́wọ́ yẹn a ò mà a mà ń tó lè ṣẹlẹ̀ anything can happen kò sí tó lè ṣẹlẹ̀ o ó lè yí bírí bẹ́ẹ̀ nísìnyí pẹ́ẹ́pẹ́ káàdì dìbò yóò ṣàǹfààní fún ẹni tó ní lọ́wọ́ ju ẹni àǹfààní kó káàdì dìbò yàtọ̀ lọ. ó ti ń ṣe tí wọ́n sọ pé káàdì rẹ̀ gan la fẹ́ rí kó tó lè gba ẹ̀tọ́ ọ̀tí ẹ̀mí náà. tẹ̀mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ń tàn pé káàdì yín dà gbólóhùn ni. ìbá yà ń sòrò. kí wọ́n á nasẹ̀ béèrè síwájú pé ẹ̀sìn wo lẹ fi yín. sọ́wọ́ apá rẹ̀ sí bẹ̀ ni hmm. àbọ̀dà àpò ẹ̀sìn rẹ pé mùsùlùmí ni ọ́. pé ẹjọ́ sà kí ni ẹ̀sìn yín sẹ́sìn yín lọ pé kẹ́ ẹ ní lọ́wọ́ ni. mùsùlùmí ni ẹ̀ ta ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mùsùlùmí ẹ sì máa wo ọ̀tá máa gbọ̀nà ẹ̀bùrú sọ̀rọ̀ sí yẹn tí èyàn eré sí fún. Hmm. yóò máa wo lẹ. ẹ ẹ a lọ a lọ síbi ìgbéyàwó kan kọ́lọ́ máa ní fàgbẹ́ kà sí ìyàwó náà lọ láéláé. Hmm. ọmọ wa kan ló ń ṣèyàwó ní ẹ̀yìn odi ní ọ̀nà òkè ògbọ́lọ́hùn lábá ń lọ lọ́nà ní a bá dá ọkọ̀ kan dúró okú ẹrù ní wọ́n bẹ àwọn akọ́sọ̀m ìgbà tún sílẹ̀ àtúntò àbẹ̀dọ̀ ọ̀rẹ́ ni a sọ fún pé ibà yẹn ni ó change. òun bẹ̀ wá pèsè ìlànà lọ ìdíwọ́ àti ni àkíkọ̀ àti. wọ́n ń pèsè bẹ́yìn ni ẹ sọ pé kó chẹ́ǹgì. Wọ́n fẹ́ gbà yẹn chẹ́ǹgì lọ́dọ̀ tiẹ̀. Tẹ̀fẹ́ èébú yẹn ń sìn kò tẹ́ dẹ́sì padà. Kódà bẹ́ẹ̀ bá kúrò náà wájú wájú wọn ìyọ̀dún lè gbọ́ lẹ́yìn. Tẹ máa bí Mùsùlùmí kan léèrè yìí pé ò ní káàdì ìbò. Ara ẹ lè fẹ́ràn ní àbí Buhari. Yọ kàmọ́ra ni o. Àbẹ́rẹ́ tẹ̀lé Buhari. Yọ kàmọ́ra ṣé yàrá pé ìṣẹ̀lẹ̀sẹ̀ òun àbí yóò ń bínú Buhari. àní ẹyẹ lọ ní lọ́wọ́ alẹ́ tí ò ní wúlò ọ̀padà wúlò ní tiẹ̀ lọ́wọ́ gbogbo àwọn ilé àti àníyàn ní lọ́wọ́ gbogbo àwọn ilé àti wa wọ́n ní àwọn náà dẹ̀ ní ọmọ wa ní ọmọ kékeré ọmọ tó wa ní alọ alọ alọ lóòdù ara wa gbà ní. bọ́ọ̀sì la kò la. àwọn tí ò rí gbà a tó tẹ̀lé wọn lọ bí wọ́n ti ń gbà á pé ẹ máa fún wọn ẹ fún wọn. ìyẹn máa ń ẹ̀ náà kótó kótó kótó wọn ní ẹjọ́ là á kọ́ àìkọjà. alágídí ranù wọn fẹ́ kó fẹ́ kí nàìjíríà ọ̀dà lónìí káàdì ìdìbò. sọ wà á nílẹ̀ nílẹ̀ kankan láyé ẹ̀ dìbò fún. Ah, gbogbo wọn ṣe ní ibi o gbogbo wọn ṣe ní ibi. ìmí ń wọn sẹ́ pé adìẹ rẹ̀ ńláàgùn ìyẹn ni òjá mà tàbí tàbí sàbòsí o torí wíyà gba alábòsí èyí nǹkan rí èyí kankan láyé ah, owó mọ̀ lùsìkà tó dá mbẹ́ lùsìkà tó dá a ẹni ọfẹ ni ò sí ń bẹ ẹni tó fẹ́ ni ò sí ń bẹ yàrá ìtọ́ da ìwẹ̀ náà tí ò sí da ṣùgbọ́n tí wọ́n fẹ́ wà á sí ń bẹ máa fa bò sí bọ̀ báwọn ẹni tí wọ́n fẹ́ náà bó bá dé bẹ́ẹ̀ ó sì mà bí da àbí ta náà ta náà náà lọ ta náà náà tó ni náà kọ́ náà ni. àbí náà kọ́ yẹn gbọ́n tá a rò pé kíní kan وربك الغني ذو الرحمة ọlọ́run wa ní òun ọ̀rọ̀ tayọ anybody òun ti bẹ́ẹ̀ òun jálà àánú àmọ́. ìyẹ́ṣẹ́ yòókè ẹ̀bẹ̀ kan wà yẹ sàkàlì mi bá àjẹ kan máa yẹ̀ṣẹ́. tó bá wá fẹ́ tọ̀ láàrún yòtìsíkò kàn o lè koríko mẹ lè koríko mẹ ilẹ̀ ń ṣe bẹ́ẹ̀ wàlá yìí ń ṣe bẹ́ẹ̀ alamadi awo lẹ́tọ̀ọ́ sí bẹ́ẹ̀ ni. wọ́yẹ sọ́kà yìí. o lè koríko mẹ wọ́n wá fi àwọn míì tó ń bá fẹ́. bá a di kún máa yà ṣáá. wọ́n wá fi àmì tó ń bá fẹ́ lẹ́yìn tí yín òun fi aró lé. kàmá ṣe ẹ̀kún mi dòrí yàtì kan mi àwọn yìí. ọ̀rọ̀ ní ètò nǹkan yìí tí ó ní ìdíyàwó akíní ẹ̀yin ẹlẹ́rìí àwọn tó ń sọ yìí ṣé bó ń fi ẹ̀yin náà jìrò àwọn kan ni ẹ̀yin gangan ṣé bó ń fi yín jìrò àwọn kan ni ìmọ̀ kan ní bẹ ṣáájú ti yín náà akẹ́kọ̀ọ́ bàbá bàbá yín àwọn dà àbí ọkọ̀ àwọn àgbàlagbà ti ń bẹ lórí tébù yìí àkọ́dọ̀ àwọn jẹ́rẹ́sì tọ́mọ̀ lẹ́nu wọn yìí o ọkọ̀ wọn là ní babalá yìí máa ti yá. ilé ta sí ní ìmọ̀ gbogbo ẹ̀ bàbá yìí máa mú lòtí ọ̀fà àti bàbá àti ìyá tipẹ́tipẹ́ yẹn ti lọ àwa tá a tún jọmọ fún wọn àwọn tí wọn ti lọ náà ń tójú mẹ́ta. Hmm, ṣùgbọ́n bàbá wa ń gẹ́gẹ́ nìkan ni màmàdájú mọ́wà bàbá ni òsì àwọn ọmọ màdájú mọ́mọ́ wa lákòókò yìí pé àti bàbá àti ìyá tipẹ́tipẹ́ ni. mọ́mọ́ wa ń lo àkùkù tẹ́ ń gbọ́ àkùkù àkùkù ìlú ńlá yẹn ìmáàmù bẹ̀rẹ̀ lójókòó tì yín yẹn. tíẹ́kì fọ́njú ni. láì gba tíkẹ́ẹ̀tì yẹn. Ah. ṣùgbọ́n mò ń bọ̀ nbẹ̀ ń bọ́ máa pé tabati ń lọ ọ̀dọ̀ ọ̀gbàna lè rárá o. Ah. torí eh, dáadáa ló kù ti ń sẹ̀ lákòwò ní ìsìn o. náà ọlọ́run ní sọ́tún mo fẹ́ yẹn rọ́pò àwọn kan náà ni ni mo fi yín rọ́pò àwọn kan ni. máa ṣàkóso mi dúró yá ti kọ́ mí náà kọ́rí. ẹ̀yin náà ẹ ṣe ká má kó yín kó ń bẹ̀ ẹ sì máa wò ó ọ̀nà tó lọ máa ń gbà kó yẹn kó lórí ilẹ̀ oríṣiríṣi ni. Hmm. àwọn bàbá tí wà tán ya tí a tán sọ pé wọ́n ti lọ yìí ọlọ́wọ́ kún wọn kó lókè pẹ̀. ọkàn fi àwa arólé wọn ni kò kún wọn kó nígbà tá a ti ń bẹ ọlọ́run lè ṣe é ọláfẹ́lú mi ìbá òun tẹ́ pété yóò fi tán yóò ní tẹnu ayé. àmọ́ mi wà máa kú tán tí wọ́n máa ń kúta igbó tí wọ́n yẹ òní kò ní ẹ̀tí sì máa. ẹ máa wo ẹgbẹ́ ẹ lọ tó máa wo inú ayé lọ lórí lọ́pọ̀lọpọ̀ lẹ́gbẹ́ àwọn yẹn ò sí mọ́. níjọ́ kankan bá kà wọ́n wọn ní òsèǹtì wọ́n fò mọ́ wọ́n ti kú tán. Ah. إنما توعدون لآت وما أنتم بمعجزين ọlọ́run iná máa tó adúlọ là á ti gbogbo ohun tí a fi ń ṣèlérí fún yín gbogbo ohun tí a ń sọ fún yín nílérí là á ti ní ó dé o yóò ṣẹlẹ̀ wọ́n máa ń tún bímọ jísìn ẹ̀ lè bọ́mọ́lọ́ lọ. Sabati ti rojọ́ sọ̀tún ta rojọ́ tó sì kálukú mú tiẹ̀ mbẹ́ ẹ̀yin adarí ẹ̀ mú ti yín ẹ̀yin aráàlú ẹ̀ mú ti yín sára àlú ni wípé àwa la dá tẹ́yìn ló fi ń so lórí wa tá a bá sọ pé wọn ò dá ẹjọ́ pé wọn ò dá kò wá tọ́ alẹ́ mi títí títí hmm. àkọọ́lẹ̀ sọ pé ẹni tí ò dá náà ní máa so lórí àwọn tí ò dá. Hmm, hmm kàdé kàdé dákẹ́ ariwo tí ò nítumọ̀. dákẹ́ àjẹjẹ. ẹjọ́ tiwa nìyẹn kádà aná yorùbá ní àá wọ ẹ̀yán kẹta bí nǹkan yìí bóyá àáwọ̀ ìdájà rẹ̀ ọyẹ. ìyọ́n dẹ̀ jẹ́ tó dáa rẹ̀ ọ̀dà kótó ọgbọ́njà kalẹ̀ kọ́dá ọlọ́wọ́sẹ̀ ìyá ọ̀sẹ̀ nìyẹn. tí bá sì rà bá sì wọ́n tó bá mú wọn rà kan tí owó tó wá sí kejì rà. so mo jẹ pé gbogbo ìlú náà yọrọ ni. ọlọ́ni gbogbo táà ń ṣe lè rí làá ti ń bọ̀ kọ̀mọ́ à ń tún bìbò jì sí ẹ̀ẹ́dẹ́gbọ̀ kọlọ́ndà kun kó jáde dáadáa o. kùlìyà qawmi i'malu ala makanatikum inni amil. فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون ọlọ́ni yá káwọ́mì ọlọ́ni wà nábì sọ pé yá káwọ́mì sọ fún wọn wà nábì pé yá káwọ́mì ẹ̀yin èèyàn. ìmàlú alámàkà ládìkọ̀m ẹ máa fi sẹ́ lọ́wọ́ ara yín ẹni ẹ fi sẹ́ sọ ipò tẹ ẹ bá ní sẹ́ ẹ nípò náà ẹ lò ìmàlú. <laughs> adáàmàkàrà ti kàn ẹlú kùtẹ́ ẹ bá ní. ṣé wọ́n wí pé wọ́n kìíní kan sọ pé kìíní kan kúkú ṣe ń tó ṣe. ìmọ̀lù alámàkàrà irú ọ̀rọ̀ báyìí kò ní jáde àyàfi ìgbà tí ọ̀rọ̀ bá sú ẹni tí ń sọ̀rọ̀ sẹ́ẹ̀ ní sẹ́ǹjì náà ni ẹ̀ ní yípadà ní ọ̀dà ẹ kó máa ṣe ń tẹ́ bá bẹ́ẹ̀ ṣe ẹ múra sí. ìní àmì ìdí náà máa ṣe tèmi lọ́dọ̀ ara mi. Fasawo sálámà ṣàkóso láwọn akíndàtò jà. Ọbẹ̀ ìyá Anata tí ẹ gbogbo yín ọ̀mẹ́ni tí ó ní kẹ̀gùn rẹ̀ nù wa. Gbogbo ìtí ẹ̀ ń pariwo sẹ́ni kọ̀ọ̀kan wa pé ẹ̀mọ́lọ̀ ńlọ́kan ẹ̀mọ́lọ̀ ńlọ́kan ẹ̀mọ́lọ̀ ńlọ́kan kò sí ti ń bẹ lókè pẹ̀ tí ìsìnkọ́lọ̀ ní ń darí ẹ̀ ẹ kó wá pa gbogbo nǹkan tì ẹgbẹ́ kan dì mọ́ nìkan àtẹwé àtẹgbò kò lè ṣe píndódó kò lè ṣe pa kò lè ṣe kú ẹ kókó wá padà. sọ́dọ̀ ẹ̀ ní ọdẹ ewé tó egbò lẹ́yìn káfíwé àti egbò ṣe ìtọ́jú ara oògùn àrùn hmm. tápà ni o iná rán ni o orí ni ibà ni o àtàwọn kí a bá mọ oògùn rẹ̀ pẹ̀lú ọ̀nà àti egbò. eléyìí ká ẹ lò fún yẹn àmọ́ pé orí àtẹ̀gbò àbí òkú nǹkankan kan á hmm. wá chẹ́ǹjì nǹkankan fún yín náà tí ọ̀dà kó wá da àbí ń tẹ́ ẹ̀fẹ́ ọ̀sẹ̀lẹ̀ kó amájẹ ọ̀sẹ̀lẹ̀ eré ọmọdé lásán ni. lásán lásán a máa ń jí òfin Yorùbá yìí pé ẹ ti nìkan wò ó báyìí pé àwọn nǹkan wọn nì ó lè tẹ́ǹjì kankan ni ipò tí yorùbá bára rẹ̀ tó bá rẹ̀. àwọn ará máa pàṣẹ léde ìdí agbọ́ndé n'agbọ́n agbọ́n kọjá òfurufú. Ah, yorùbá gbọ́n. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ gbọ́n yorùbá òkú nani. ẹ kò gbẹjọ ẹ kó nǹkan jọ ẹ wà pé kínní yẹn ni kó pàṣẹ ìta. irọ́ ni ńlá kìkì kì ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn tá a bẹ̀rẹ̀ tẹ̀ sí i pé tabawa ní kẹ̀kẹ́ tí wọ́n kojú ní wọ́n ti biribiri ìyá tí ó jó ń tọ̀ bó ti pọ̀ tó nìyẹn tí wọ́n ń jànú ní bẹ́lá bẹ́ẹ̀ rẹ̀ à ń jànú ní bẹ́lá bẹ́ẹ̀ à ń jànú náà sì ní fún yín lẹ́yọ̀ kankan gbà mẹ́wàá. oríire ìfọ̀mọ̀nìyàn tó sóògùn tí ò jẹ. Hmm pé orí pé yánú orí yẹ pé ìyẹn sọ yìí lè pé kó kó jọ kọ́mọ́dà ọlọ́run bí irú tiwa báyìí. akójọ kò ṣiṣẹ́ ló di wá àtúkú wa pé irọ́ ni kìíní yìí. irọ́ ni irọ́ ni bẹ́ẹ̀ ni. kí ẹ máa kójọ kọ́mọ́ ṣiṣẹ́ wàhálà ọjọ́ ọ̀la ni. gbogbo ilé tí ẹ máa gbé máa ń ṣe oògùn tí máa ń jẹ́ ẹlọ́wọ́ àkìlà rẹ̀. Hmm. bẹ́ẹ̀ máa gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ mọ bí ilé lóògùn ẹ mọ bí ẹ má gbé ẹbọ kankan ká sí ẹ lọ wo ibi tí ẹbọ kankan ká bá wà. tẹ́tẹ́ ẹbọ kankan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bóyá bọ egbò ni o bóyá bọ ọ̀sà ni o bóyá bọ kìnnìkan ni ẹ lọ wo agbo ilé yẹn. Ìbàdàn la wà ìtọ́jáde ńlá tí ilé àwọn ẹbọ ọwà ń lọ ẹ lọ wo ilé ẹbọ lọ òní ni ẹ wù lọ wò bọ̀. irú fìlà ọ̀gbìn. ẹ mọ̀ ìpè á ah, àǹtànú ìjọ wọn bìkan tó o yìí ò dáa. ẹ ní bá wájú four flat. láìláì. ibi ń dáwọ̀ yẹn mọ̀ ní pé bẹ́ẹ̀ni kí bá ń sọ ògùn tí bá ń jẹ kò ní mọ́ lásọ. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni kí bá ń bá sọ ògùn tí bá ń jẹ lásọ ló ní mọ́. àmì yẹn bá àwọn àjànú èyí gbé tó bá dá àwọn ìgbé tó bá fàyìn sí wọn. ibi àhoro sí ilé ọmọ ayọ̀sọ ọmọ ẹni tí máa ń fẹ́ sóògùn tó fẹ́ kọ́ máa jẹun kọ́ máa wẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ kọ́ máa wẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ó ti wẹ̀ jù báwọn ó ti pẹ̀ jù báwọn. ẹ̀jẹ̀ náà ìdí fúláàtì. máa wẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀. ìdí fúláàtì jẹ. àǹjẹ̀ náà sọ̀rọ̀ àti ó máa wẹ̀ fún. òsì ní ìwẹ̀ sílé olùgbé ọlọ́wọ̀ sódò. bẹ́ẹ̀ni ìbálò wọ ọmọlúwàbí. ìgbàlẹ́wẹ̀ kan náà lóṣù mẹ́ta náà ó lè kọ́kọ́ wẹ̀ ní àárín òru aago kan òru. kó sì gorí odó. bẹ́ẹ̀ni yóò wọ ọmọlúwàbí. kò sì gbọ́dọ̀ máa fáwọn àti máa gẹrun. Ah. kò sì gbọ́dọ̀ máa bọ bàtà tí wọ́n máa mọ́ra wọn. kò sì gbọ́dọ̀ wẹ̀yìn. kò sì gbọ́dọ̀ wọn wẹ̀yìn. bọ. nanama.

àwọn kan máa dúró tó wa. a máa dúró àbúyá láyé ológun lójú ẹ̀ ìjọ ológun ayé bí ayá. lọ́sẹ̀ lọ́sẹ̀. lórí rọ́ọ̀nì. séèyàn wà tó gbára lé báwọn ọba àdìgbẹ́lẹ́ tó gbára lé báyìí tó gbára lé ọlọ́run tí wọ́n sọ̀kọ̀. Fàṣọ́fà tá a la mú na máa ń tẹ̀kúlù láwùrán àkèbà tó dá. Ọlọ́run ní ẹwà mẹ́rin tí ó ní kẹ́gun re ọlọ́run wò mọ́sàjà ní kẹ́gun dáadáa. Àmín níṣẹ́kù dáadáa lórí ẹ̀sìn lórí ìmọ̀ lórí ìdílé ayé dáadáa lọ́la ní ọlọ́ àtọkùn àtọbìnrin wa ọlọ́jà ní ìtàgùn rẹ̀ yàrá lọ́wọ́ àlìjẹ́ ní ọ̀ndẹ́ra kálọ̀ fi àdàgbà àdàgbà ètò kábẹ́rọ̀ sínú àlìjánná. bá a ṣe jòkó yìí tá à ń gbọ́rọ̀ lọ́yìn tá a jọ ń gbọ́rọ̀ lọ́yìn láti máa yíra wa lálìjánná. tẹ́ bá ti lè rò wúyẹ́ pé àwọn bàbá kẹsẹ̀ ń bẹ láyè àní à ń torí sí ẹ̀ á sì wà tá a tiẹ̀ fi gbà á àní à sọ̀rọ̀ gbọ́n táàtì ẹ̀ fi gbọ́ à wọ́n ń pè ń bàbá lókè ọ̀fà wọ́n ń pè ń bàbá lágbe ni bàbá ní gẹ́gẹ́ wọ́n ń bẹ̀ wá tí wọ́n máa ń sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ wúyẹ̀ yẹn lẹ́ẹ̀kan náà akẹ́kẹ́ wa wúra wa náà ni. ilé ìbò tí ò yèbò tí ò nífọ̀ ń lọ ebi ní àṣẹ gbogbo ohun tí wọ́n ti dà rí. nígbà tá a yé láǹfóònù dáńlò láǹfóònù oh. nígbà tí ẹ̀ gbá láǹfóònù ká ẹsẹ̀ máa jókòó sí máa rú bíà kìnìún àtòsí tá a gbé sọ́dọ̀ yìí. pẹ̀lú táwọn èèyàn kó mú ẹ̀ ní àmà wọn kó bẹ́ẹ̀. a tẹ̀ gbọ́ ti orílẹ̀-èdè nàìjíríà síra wọn ìlú ọba tó ń kọ́ a lè máa pe ibi tó dínà burúkú. tí wọ́n tó bá wọ́n yà débẹ̀ náà ni àbá àti ìrìn kankan. Allahu Akbar. mo sọ fún yín sẹ́yìn akọ́lù fóònù láyé mo sọ fún yín pé akọ ìdí ẹ̀ tó kí ni nígbà tá a lórí àsìnà lọ ọbẹ̀ ìjọ náà ni káwé olùyà lọ ibi tó yẹ ká kọ sẹ́nu làpò etí tó yẹ ká kọ létí làpò ẹnu lẹ́ni ara ń bá sọ̀rọ̀ nù lé lóúnjẹ ẹ̀ló ẹ̀ló láńbínú ní bínú bọ̀ ọ̀gá pé àwọn ọ̀gá ọ̀gá yẹn sì ni ọ̀gá báńkì yàyà lẹ́kọ̀ọ́ lára ọ̀ká mọ́ fífi ẹ̀ kò sí sílẹ̀ ní ọ̀gá ẹ̀rọ tiẹ̀ kò sí sílẹ̀ ní wòlò ọkọ̀ tí ń jẹ́. ní marina. ní marina. bẹ́ẹ̀ni. mo máa ń bínú mọ̀ pé a tí wọ́n bá tọ́ bá lọ gbọ́ bọ́ọ̀lù ní àbátírì yóò jẹ́ àkàdá ni ṣùgbọ́n kò gbọ́n tá à ń wí títí tí ó tilẹ̀kùn báyìí lọ́sọ̀ wá ń ta a ti wé lọ́mọ máa ń mọ́ni. ààrẹ kọ́mọ̀lá ẹ̀rù àgbà. awulọ ni. ibrahima àgbà ọdún kún fẹ́. ọwọ́ kàn pé ah, ah, máa ta from where. Ah, from Ìbàdàn. a ní ẹ̀yàfẹ́ ẹ̀yàfẹ́ rí i. kọ́mi kọ́mi kọ́mi kọ́mi. kọ́rọ́ rí. ó ra wà gbàgbà ìyá àlórí àlórí bàbá wà bàbá olóyin yìí àwọn ní ẹgbẹ́ gba fóònù tí mo fi gbé fóònù lọ́wọ́ láyé wọ́n bá sọ́ọ̀bù wọn lé pọ̀ ní a sọ fún mi pé à ń gba fóònù o ah, ẹ gba fóònù ẹ tó ń bẹ èmi náà ti láwọn yẹn ti lo fóònù gba nọ́mbà wọn ẹ bá ń yí ẹ bá ń yí. Ah, ọlọ́run tó fẹ́ ló dún ní irin. nàgbẹ́ ti náítẹ́lì. nàgbẹ́ wọn náà ń gbọ́ tèmi ní a ah, àlùjànnà mẹ́tò tọ́. Allahu Akbar àwọn náà ni a máa ṣètò bẹ́ẹ̀ náà ti àgbà ti fi sí orí òkè mẹ́yẹn àǹtí àbáwọn bàbá àwọn bá mú wa tí a máa rí wọn máa ń kọ́lé fún ẹ̀yìn ara gbèrè bá náà àwọn oníkòsẹ́ ní wọn lé fún un láti lówó ẹ̀ lọ́wọ́ lábá gbà síbẹ̀ yẹn. àwọn ajókòó sí màá wò pé ah, ah, ah. títóbi yẹn lọ afáyé tí mi gàkan. ẹ wá wò ní ìsìn ẹ wò. inú ọba yìí ni kò sá kò mọ̀ sí wáyà kankan bẹ́ẹ̀ àti ọlọ́ọ̀ni wọn á ti nà ó kékeré wọn rí àti ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ dára kínní wàlá ìmọ̀ abẹ wa ni fẹ́ẹ́ sì yín ẹ tún mọ́ wá wu ẹni tí hmm. ẹ bá sọ̀rọ̀. gbogbo àwọn ọmọ tí ń bẹ lókèrè á ti máa wa. ìyẹn ti já sí nìyẹn. Ah. ánú kún lọ. ọgbà ìgbẹ́ já sí. ìyẹn ti já sí ìyá wa. èyí a lè máa wọ́n gẹ́gẹ́ a máa lè máa wọ ah. báyìí jẹ́ náà wá wà báyìí. Hmm. kí ni wá ó mú rẹ̀ gan. ìjọ ìkẹ́ wọ́n lu ọlọ́run ó tún lè gbé jòkó ìwà bẹ́ẹ̀ láti jókòó báyìí. Kọ́lọ́ jẹ́ adẹ́tọ̀ sí. Amina amina. Fasọ̀fọ̀ tá a lábọ̀ náà máa ń takùnú láwọ̀ àríkà tó jà. إنه لا يفلح الظالمون ọlọ́wọ́ ni ẹ máa gbọ́ o innahu la yuflihu zalimuna ọlọ́wọ́ ni ẹ máa gbọ́ o innahu la yuflihu zalimuna alábòsí ò ní jèrè ọlọ́wọ́ mọ̀ sí alábòsí o. àmín àmín. gbogbo ọ̀nà tí yàrá máa ń gbà ajálábòsí ìjà ajálábòsí ń bẹ. ẹ wá ka. Ah, ojú. four oh two. four oh two wàjúmùlẹ̀ tùwọ̀rọ̀ bùkàlìgò ní yùrù rọ́hámà tùfídùlẹ̀ hasrọ̀. ìtumọ̀ ní pé wàrọ̀ bùkàyà Muhammad ọlọ́run bá wà nábì. an jẹ̀mí xariki iye wa ni ìbàdàtì iye wa min jẹ̀mí iwújọ ọlọ́run wa nábì rọ̀ta yọ gbogbo ń tọ́da lẹ́dà pátá ó sì rọ̀ta yọ ìbáàdà tí wọ́n ń ṣe ní gbogbo ojú pẹ̀lú pátápátá kò sí nǹkankan fọ́ lọ́run kò lékun ọlọ́run kò dín nǹkankan kù mẹ́. wọ́n mú mi fukọ̀rọ̀ lẹ́yìn tí jẹ̀mí ahwalihim. àwọn èèyàn ní ẹ tálíkà sí ọlọ́run sí jẹ̀mí ahwalihim gbogbo òṣè wa pátá la fi nídìí ọlọ́run gbogbo òṣè wa. wọ́n tó ti bẹ́ẹ̀ ọlọ́run ajálà àná tí àánú yìí rọ kiri ká wa kò sẹ́ńtì àánú ọlọ́run òkú sínú kò sẹ́ńtì òkú sínú àánú ọlọ́run bá a fi jókòó yìí àánú ẹ̀ la fi jókòó àánú ẹ̀ ni àjókòó ṣe é jó afẹ́gbẹ́wọ̀n àrígbọ́ àánú ẹ̀ ni ẹ̀ mọ iye àwọn èèyàn tó sọ láfúfẹ́ pé bí wọ́n fún wọn ní ẹgbẹ̀rún dọ́là wọn ò lè jókòó ṣèjú márùn yóò bá rẹ̀ lẹ̀lẹ̀ fún ara níní àmì ń bẹ́ẹ̀ lẹ́yìn pé wọ́n rí gbàǹyanu àǹpáàdé wọn ò gbọ́n káǹsọ. gbogbo sísìn bẹ́ẹ̀ra ti aníbẹ̀rẹ̀ tiwọn náà wọn àti gbọ́ akáfi wọn ni máa fọ́jú rẹ̀ fún wọn sẹ́yìn sì lè dàbí. tí a bá rẹ́rìn ní wọn bá dé bá gbé ẹ̀rìn àwọn ọmọ ìka ò lè júwe ọ̀rọ̀ kó o fi gbé ẹ̀rín tí a nìkan náà fi lè rẹ́yìn. wọ́n fi ká aṣọ fún tó tọ́ tẹ́ǹtì báyìí tẹ́ǹtì báyìí tẹ́ǹtì tẹ́ǹtì báyìí tẹ́ǹtì lòkè báyìí kò lè fi yún rẹ́rìn. torí pé ntí máa bí ẹ̀ lára ọ̀rọ̀ kárìjì ọ̀rọ̀ ló wà òdi ọ̀rọ̀ ló wà ntí máa di ẹ̀ lára ọ̀rọ̀ ọ̀rọ̀ kan náà tá a sọ. So tabuẹ́rì wọ́n lè sọ kéèyàn máa fi ẹ̀ màbí ń sọ̀rọ̀ wọ́n lè sọ̀rọ̀ náà kéèyàn bu ẹkún nítorí ìmọ̀rọ̀ ní ń bí ẹ̀rín àbí ní ń bí ẹkún. kwalikọ́lá gbogbo ọ̀nà tí ń gbà sídẹ̀kùn fún wa kó mọ̀ gbà lára wa. àmín. tí o bá gbà mo jà ní o ṣe ń tí ì gbà. Allahumma àmín. na. kama qala ta'ala inna Allaha bin-nasi la-ra'ufun rahim. ọlọ́run làmọ́lẹ̀ wà nínú sọ́ọ̀tì àjẹ́ àyà sixty five kò wí pé dájúdájú ọlọ́run dájúdájú ọlọ́run pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ ìyẹn o á aláàánú ni omi ìrẹsì. wa qala fi bayani ghinahu ọlọ́run wa ń sọ nípa àlàyé ọ̀rọ̀ rẹ̀ tó rọ̀. yā ayyuhan nās antumul fuqarā'u ilā

àánú ẹ̀ ni ẹ̀ ká lè ní ilẹ̀ padà níní òkè ní odò là ń nídìí àná ọlọ́run kọlọmọ fi san ara wa sí wa. ọlọ́dọ̀ la ń ọ̀dọ̀ ń wọn wọnà sí wa. ni yóò ọlọ́run yóò bá a ga ní ìwọ̀n bá alihamidu máa gba ọpẹ́. fún ẹrú ni ọlọ́run. wàjúmùlá tu wọ̀rọ̀ bùkàlùbọ̀ ní yubu rọ́hámà tùfí ìdúlẹ̀ àṣọ. àpapọ̀ gbólóhùn àkójọ ọ̀rọ̀ tí ọlọ́run fi sọ̀rọ̀ èké wọ̀rọ̀ bùkàlùbọ̀ ní yubu rọ́hámà. ó ń sàǹfààní kan fún wa kí láǹfààní náà àǹfààní ìsì ọ̀rọ̀ pìtì àǹfààní pé ọ̀rọ̀ òjò ń lọ àǹfààní pé ọ̀rọ̀ ọ̀tá gbá ọ̀tá ẹnu bí a sọ̀rọ̀ sí náà lọ́ ma tó sàǹfààní bẹ́ẹ̀. bimana anahu lagoniya illa huwa. kí n túmọ̀ pé kò sí ẹnìkan tọrọ rà tọrọ àfọlọ́hún gbogbo ti okú bàtà láyé ní ìsìnkà níyù kò sẹ́ńtì ò nídìí ọlọ́hún ààrẹ nídìí ọlọ́hún gómìnà nídìí ọlọ́hún kò sẹ́ńtì ò nídìí ọlọ́hún. wọ́n ní ní nídìí ọlọ́hún ntí ò nídìí ọlọ́hún wàlà rọ́ṣmẹ́tà ilẹ̀ mínú. kò sí ànúbì kankan àfọ̀dọ́ ẹ̀ nìkan ṣẹgbọ́ kò sí ànúbì kankan àfọ̀dọ́ ọlọ́ nìkan lọ́sọ yìí pé ó nìkan nìkan ni kò sí ànúbì kankan lọ́dọ̀ ìyá èèyàn kò sí àánú mbẹ lọ́dọ̀ bàbá èèyàn kò sí àánú mbẹ bọlọ bá gbé àánú rẹ kọ́dọ̀ bàbá rẹ ni ó ṣe kọ́dọ̀ ìyá rẹ ni ó ṣe kọ́dọ̀ ọgá rẹ ni ó ṣe tí bàbá àná síbẹ̀ òkú ni aláàmì ń bẹ lára àwọn èèyàn ńláńlá tá a mọ̀ lónìí ní ìsìn bíi gọ́fúnọ̀ ní bíi ààrẹ ní bíi gangan ni tí wọ́n tálíkà ju èkúté sọ́ọ̀sì lọ bí yorùbá ti máa ń sọ nìyẹn ababẹ́ẹ̀ ni pé èkúté sọ́ọ̀sì máa ń tó sí. <laughs> so jẹ́ pé èèyàn ti ń dẹ́ńtò èèyàn náà wọ̀ fi ti ọlọ́dọ̀ ni wọ́n lè ń ṣe àǹfààní fọ́tà wọn àǹfẹ̀tì ń dẹ́ńtò míì sí ìran ọ̀tá ẹ̀ lọ́wọ́ ọlọ́run gbé àǹfààní ọ̀tá sọ́dọ̀ rẹ̀ ni. لأنه واجب الوجود لذاته tọ́gbọ́n lọ́wọ́ bá àlekí ọlá nìkan ni dandan كني bíbẹ́ rẹ̀ jẹ́ dandan kò gbọ́dọ̀ má sí ọlọ́run ló wò fi sẹ́lẹ̀ ní ìṣẹ́jú àyá ayé ọ̀pá rẹ̀ ni. oníjà sùn níjà dì níjà lọ níjà bọ̀ tábàbọ̀ kèlè sẹ́nu olójó lọ lẹ ọdún ta lójú bóde ọba lẹnu sọjọ bóde wàhálà gbogbo ohun tí ń sẹ́ra rẹ̀ nìkan kan wá tí ń sẹ́ra rà tí ń sẹ́ra rà wá wá wá wá wá wá yìí àmójútó ọlọ́run ni mi ò fi ṣe é gbé nǹkan kan bí tí wọ́n mójútó èmi ní mójútó ẹni ní mójútó yá ní mójútó ọmọdé bẹ́ẹ̀nù yá lọ́tọ̀ọ̀tọ̀ Allahu Akbar kẹ́ni. àwa kan ń sìn àwa lọ́sàn-án níbi àwa yìí àkànbẹ́ ní alẹ́ níbi àwà àkànní wọ́n ń jí káàárọ̀ àkànbẹ láàrin òun jìbọn yẹn hàn lọ́wọ́lọ́wọ́ ní ìsìn ọlọ́run mú tó gbogbo wa lókè délẹ̀. àwọn ẹ̀jẹ̀ yẹn nìyẹn ìdí wọn bẹ ní odò ní mójútó wọn bẹ ń ní wọn bẹ ń ní wọn bẹ ń sọ́wọ́ eléyìí ò ní àmọ́ wá pé nkankan láti fi láti rán lẹ́tẹ̀ ṣé má jókòó bẹ̀rẹ̀ pé ọlọ́run tó kọ̀ ní lọ́wọ́. nígbà tọ́lọ́ fẹ́ tí àná ọlọ́run dé inú òòrùn tí mo máa ń rò ní wípé tẹ́lẹ̀ bá ní ọ̀sẹ̀ kan àbí mo ní kan àbí mo ní tí mo dẹ̀ lò tọ́lẹ̀ ṣiṣẹ́ mo máa ń bẹ̀rẹ̀ àmì pé ìmádébítì tí àwọn ọkọ̀ wa ń kọjá lọ wájú mi ọkọ̀ ńláńlá tó máa bẹ̀rẹ̀ ọ̀rà mi pé ṣérò ìjọ ògùn làwọn lò ṣérò ọ̀sẹ̀ làwọn lò pé omi ìdè kò sí dandan kó tó dáa fún èèyàn kéèyàn máa kó kinní òórùn yìí parí. ó kà bọ̀ sí lẹ́nu ni pé màá mójútó ohun tí ń ṣe jẹun ni. Kini ṣé o ti mo bára mi bẹ̀ yìí kí n kọ̀kọ́ kí n kẹ̀kẹ́ ké yẹn dúná kí máa bá kí máa bá ọlọ́run bá mi sọ̀rọ̀ fọba yìí lọ́rọ̀ ọba yìí gbogbo ohun bẹ yányá kò sí kankan gbogbo ohun bẹ yòókù ni ò lè bẹ láì sí òun bíbẹ ọlọ́run ní dandan kọ́ máa bẹ bàbá tí máa ń bẹ kò mẹ́ni kọ́mọ rẹ̀ ọ̀yanjú àìrẹ̀sí bàbá òkè kọ́mọ mọ̀ yanjú torí ti ń jẹ́ ọ̀rọ̀ ọ̀yanjú bàbá kọ́ ìyá máa bí makalẹ̀ yọ fọ̀rọ̀ lọ ọmọ ọ lè yè yọ lè dé yàn láyé ọmọ ẹ̀ máa yé ọmọ yẹn ọlọ́ba bẹ́ẹ̀ láyé tí ò bá rí bá tí a rí bọ́tò bàbá rẹ̀ kò rí bàbá rẹ̀ láyé. Hmm, hmm wọ́n lè jà yọ́ lè gbà yọ́ lè jẹ́ èèyàn. ìkẹ́kẹ́ bẹ́ẹ̀ ìkẹ́kẹ́ bẹ́ẹ̀ ti ń darí ènìyàn. wallahu fil ardi wallahu fis samaa wa min dunihi la shay'a illa huwa ومن دونه لا شيء إلا هو الله شكوى هو الله في الأرض هو الله في السماء ìjọba lórí ilẹ̀ nǹkan náà lọ́ba sánmà náà àwọn akẹ́lẹ́ wa ń bí nìsín àwọn yẹn kí ọmọ bá ń bẹ láyé rárá wọn ò mọ̀ wáyé rárá ní ìsọ àwọn tí ń bẹ lórílẹ̀-èdè bò ní o ní ìsọ o ilẹ̀ yorùbá yìí náà ni o tí wọn mọ̀ pé ẹ bá lọ bòmí lápá bòmí nìbàdàn ẹ wò yí pé àwọn ilé ọmọ pàápàá ọmọ tó bọ̀ pàápàá tó ń bẹ ń bì kàkà tó pé àwọn ọmọ pàápàá náà ń bẹ ń bẹ kàtó débẹ̀ nígbà adébẹ̀ náà ọ̀sán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè sáyé wọn lọ ní ọ̀ràn yẹn wọn ọ̀rọ̀ yàn sẹ́ wọn àmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọgbà yìí ní ti mójútó gbogbo wọn lásòkè délẹ̀. wàlláhu fil ardi wàlláhu fis sama wa min dunihi la shay'a illa huwa Allahu wa min dunihi. لا شيء إلا هو الله ومن دونه lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọba àdékè ọlá náà ṣe à kò sí nǹkan kan. àbò náà onìkan lọ́ba tí ń darí ayé ẹ̀ wò ó bí ìṣèkẹ́ máa ń bẹ lókè pẹ̀ tí ò da wàláhì lọ́n fẹ́ bẹ́ẹ̀ ni ó ní màsí. à ń bọ̀ wá ka inú ayé àti ń bọ̀ inú ayé tàbí kàkà bẹ́ẹ̀ kà lẹ́yìn sí i bẹ́ẹ̀la ipe gbogbo kìíní kan ọ̀dà ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni ìkímà lórí ẹ̀ ó sì yé tó bá di bẹ́ẹ̀. wọ̀gbẹ́ ìrùhù mùmọ́tánù lìzáàtì. lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run bíbẹ́ sí wọn rọrùn ni ó wà mú kí ni tí ọba sí wọn tí ọba sí kò sí ní ọ̀sẹ̀dẹ̀. wọ́n mú mọ́kìtàrú mọ́ táàjù. gbogbo gẹ́gẹ́ pé àti ọ̀nà kan lọ́gbà tí fi ń bẹ ìyẹn ọmọ jẹ́ ntóníìdì ntójú ọmọ bẹ bá a ti wà ní ìsìn àdáwà ẹnìkan tó já wà á ní ìjẹun tó já dáwà fàbàbàtà ẹnna wulẹ̀ àgọ́ni yá ilẹ̀ hù. ó wá ilẹ̀ pé kò sí abọ́rọ̀ kan fún nìkan. wà á kúlù mà sí wàláhì mìnìhù. gbogbo tí ibà sọ lóhùn ọ̀dọ̀ lọ́nà ló ti wá. fàbàbàtà ẹnna wulẹ̀ rahmata ilẹ̀ nílẹ̀ hàk. ó tún ilẹ̀ yìí pé kò sí ntí jẹ́rámà àfi látọ̀dọ̀ lọ́wọ́ bá òdodo fọkúlù máa dáwó mọ̀tájú ilé yìí fi wùjú di bàkọ́ yìí. gbogbo pátá yóò nídìí ọlọ́run. fi wùjú di yìí wọ bàkọ́ yìí. kótó máa bẹ kótó sẹ́kù yóò nídìí ọlọ́run. wà mọ̀tájú ilẹ̀ àfibábì lẹ́tí híyá kọ̀wá mu wùjú di ìwà hayati. irú ẹni ló ti nídìí àwọn àfibábù tí ì gbáyé rẹ̀ ní ìsìn ìlàjókòó yìí ajẹ́sàárín ni ó ẹni fún bẹ́ẹ̀ fún sí ní ìsìn ìtàtò fi nǹkan nù àbábò wòjúdì nìyẹn pé èèyàn fẹ́ máa èèyàn fẹ́ máa lókun nú yọ jẹun ni yọ jẹun ni o èyí sì lè máa sẹ́mi rí yóò ti sẹ́ rí yóò múra síṣẹ́ yóò sì kọjú mọ́sẹ́ rẹ̀ yóò sì mọ́ sí dáadáa yóò lánìyàn dáadáa sáwọn èèyàn yóò máa fi sẹ́wọ̀n náà kù tòtò wáyé bẹ́ẹ̀ ọ̀nà tà kún wa o a ní a ní kíkí kàfẹ́ yẹn yàn ọlọ́run ní kíkọ fún àwa jọ náà. ẹ̀sùn la gbogbo ẹ̀ ń tẹ́ pé ẹ̀jíṣẹ́ ọlọ́run ó wó láàyè. gbogbo àwa tó jẹ́ pé àjẹjíṣẹ́ ọlọ́run ó wó láàyè yìí. tẹ̀náwọ́ sí jàmá yìí. tẹ̀náwọ́ sí jàmá yìí. ní owó àtàwọn nǹkan. owó àtàwọn nǹkan mèremère. ọlọ́run mà yín o. bàbá lọ́lọ́run mà yín ju wíwá lọ. àwa náà tó mẹ̀yìn kan náà. bàbá láwa náà ti mẹ̀yìn kan. ẹ ṣe gudugudu méje yàyà mẹ́fà. ẹ ṣe gudugudu méje yàyà mẹ́fà. ẹ bákan ọlọ́run ti sẹ́yìn lẹ́sùn olóró. ọlọ́run ti sẹ́yìn lẹ́sùn olóró. ààyè ìdínà ò ní dàrú. ààyè yìí ò ní dàrú. ẹ tìrànmọ́ yí pé wọn ò kú sí àfa àti wọn mọ bára ṣe. ẹ tìmọ̀ràn wí pé wọn ò kú sí àfa àti wọn bára ṣe báwọn nídìí owó láti náà ni. ẹ wá ń sojú sí eyín. ẹ wá ń sojú sí bẹ́ẹ̀ kẹ́ ṣe. fún jàmá yìí. fún jàmá yìí. fáwọn àlùfáà. fáwọn àlùfáà. ọ̀sẹ̀ ilẹ̀sùn olóró. ọ̀sẹ̀ ilẹ̀sùn olóró. ọ̀dà tóbi ọlọ́run. ọ̀dà tóbi ọlọ́run. ọlọ́run ní dẹ́yìn náà dábùkátà. ọlọ́run ní dẹ́yìn náà dábùkátà sí náà. ọlọ́run ọlọ́run. ọlọ́run ọlọ́run. níparí. níparí o ẹ máa wá sí tẹ̀síìrì lánàá. wọ́n lẹ́ni tó bá wá sí tẹ̀síìrì lánàá. tuntun wa wá lẹ́nì. tuntun wa lẹ́nì náà. ẹ rí i pé nǹkan fi ń sọ̀rọ̀ yìí ó yàtọ̀. ẹ rí i pé nǹkan tá a fi ń sọ̀rọ̀ yìí òun yẹn tún kí yàtọ̀. ẹ rí i pé kí yàtọ̀. ó kí yàtọ̀. wọ́n wá polówó ẹ̀ fún wa ní o. wọ́n lẹ́ni kan polówó ẹ̀ fún <laughs> wọ́n ní ẹni tó kilẹ̀ wọ́n ló kilẹ̀. wọ́n wá polówó ẹ̀ fún wa ni o. bàbá ni wọ́n wá polówó ẹ̀ fún wa ni o. ọlọ́mọdé sọ́lẹ̀ sọ lórí. ọlọ́mọdé sọ́lẹ̀ sọ lórí. ọlọ́wọ́n wa bá yẹn ra fún jama náà. ọlọ́wọ́n kó ra fún jama. àǹfààní tó wà ń bẹ̀ pọ̀. àǹfààní tó wà ń bẹ̀ pọ̀. owó ò tún tóbi tó àwọn tá à ń lò tẹ́lẹ̀. kò tóbi táwọn tá à ẹ wà pé bí tiẹ̀ bó ṣe ra mọ́ òun. wọ́n á ní èyí tí àwọn tiẹ̀ tún fẹ́ ká ní. àwọn ti sọ pé ìta tún fẹ́ ká ní lẹ́yìn jẹlé yìí lọ. ẹ wọ́n ló tún wá sí jẹlé yìí. wọ́n ló tún wá kilẹ̀ jẹlé yìí lọ. àwọn títí ń bá ní ló bọ̀ tẹ́lẹ̀. àwọn títí ń bá ní ló bọ̀ tẹ́lẹ̀. báyìí tí wọ́n ọlọ́run. wọ́n lànà o. èyí náà ti wá polówó fún wa. èyí náà ti polówó fún wa yìí. àwọn náà wọ́n máa mójútó. àwọn náà wọ́n máa mójútó. ọlọ́mọdé kóòmù tí wọ́n kó wá lánàá wọ́n hà lẹ́nu o. abá ti ń kí wọn tán wọ́n bẹ̀rẹ̀ sí ha bẹ́ẹ̀ o.